إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله الله وبتي ó ṣe wá ní mùsùlùmí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìjòkó wáyé ó ṣe ní ìjòkó alábàárkà ó ṣe ní ìjòkó àǹfààní bákan náà atọrọ salatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́mọba tí ó fi ṣàánú wa. pẹ̀lú pé àwọn nǹkan tí ó yẹ ká ṣe ní nǹkan ẹ̀sìn ó ṣàlàyé ẹ̀ fún wa àwọn nǹkan tí ó yẹ kí a ṣe nípa ọ̀rọ̀ ayé ẹnìkọ̀ọ̀kan wa ó ṣàlàyé fún wa ìkẹ́ ọlọ́run lọ́rùn kó bá Muhammad alayhi àti àwọn rẹ̀ látòrí àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn aráalé títí lórí gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà rẹ̀ títí tó ń gbé kíyàmá lẹ́yìn náà èyí tí wọ́n ní kí àjọmọ̀ gbéyàwó òun náà ni Islam and economy ní tí ó pamọ́ òun náà ni wípé al-Islam òun ni ẹ̀sìn tí ọlọ́run ọba yọ́nú sí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe sọ fún wa nínú alukur'an karim ipe inna dina indallahi islam ọlọ́run ní ẹ̀sìn tí òun ọlọ́run ọba tóun yọ́nú sí òun náà ni ẹ̀sìn islam nínú àyà mi ọlọ́run ọba allah ó wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin gbogbo ẹni tó bá tún lọ ń wá ìsìn ní yàtọ̀ sí Islam ọlọ́ni tó bá ṣe àmì gbà lọ́wọ́ tó bá rẹ̀ jọ́n gbéńdé alkiyama lára àwọn ẹni òfò yóò mọ̀ bẹ́ẹ̀ so la fi dúpẹ́ pé ọlọ́mọba ó ṣe wá ní mùsùlùmí àwọn nǹkan tí a ṣe tí ó gbé wa kúrò ní ẹ̀sìn abẹ́láwọn subhanahu wa ta'ala kí wọ́n fi ṣe àdánwò fún ẹnì kankan wa so Islam ẹ̀sìn tí ó clear tí ó sí èròjú ń bẹ̀ ni ṣùgbọ́n kí ni nǹkan tí a ń pè ní economy economy òun náà ni system of production and distribution and consumption of goods and services ìlànà tó ṣe wípé a fi ń ṣètò bá a ṣe ń produce nǹkan bó o la ṣe ń ṣe àwọn nǹkan bó o la ṣe fẹ́ pín kárí bákan náà bó o ni a ṣe lò ó bóyá àwọn ọjà ni àbí àwọn services tó ṣe yí pé a máa ṣe fúnra wa system yìí lápapọ̀ orin tọ́wẹ́ kan bá wù wọ́n á ní economy so ló jẹ́ pé wọ́n ní Nigerian economy látójúwe àbíkẹ́ ní American economy British economy àbíkẹ́ tiẹ̀ sọ wípé the world economy that is èyí tí Yorùbá sọ wípé ọrọ̀ ajé eléyìí nǹkan tó ní í ṣe pẹ̀lú bó la ṣe ń bára wa lò nípa àwọn nǹkan tí ó bẹ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àájẹ àámu àáwọ̀ àágbé so in tí ó ń bẹ lọ́wọ́ títí ẹ èmi ní ìdí rẹ̀ ètò ń bẹ lọ́wọ́ tèmi ìwọ náà ní ìdí ẹ bó la ṣe fẹ́ jọ pààrọ̀ nǹkan yìí tába ti bó la ṣe pààrọ̀ tó ń bẹ lọ́wọ́ mi àti tó ń bẹ lọ́wọ́ títí ẹ àti ń sọ̀rọ̀ nípa ẹkọ́nọ́mì nìyẹn tába ń sọ̀rọ̀ nípa yìí pé bó o ṣe bá mi ṣe nǹkan báyìí kí màá fún ẹ tó bá bá mi ṣe àti ń sọ̀rọ̀ nípa ẹkọ́nọ́mì nìyẹn so eléyìí làwọn èèyàn pè ní ọrọ̀ ajé àbí kán ní ọrọ̀ kátàkárà nínú ìlú so economy ó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé àbí kátàkárà ìlú kọ̀ọ̀kan àbí àgbáyé lápapọ̀ kí ni islam sọ̀rọ̀ ló sọ ń pa economy ṣé islam dákẹ́ lórí ẹ̀ àbí islam ò tiẹ̀ sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ economy tó pé islam ju ipe káwọ́ mọ́ṣáláṣí kákírun zuri ansiri magrebi ṣá àṣùbá ìrun júmọ́ kí àwọ̀ ramadan wọlé kágbà ká lọ ṣiṣẹ́ hajj bákan káyọ̀ zakawo wa ṣe islam jù bẹ́ẹ̀ lọ ká ṣe ṣahada tó allah ila ìlàlọ́wà ọ̀rọ̀ pé bóò ni màá ṣe gbá tó wà lọ́wọ́ rẹ kí ni màá fún ẹ wàhálà kùsùnmọ́ ntí wọn náà máa fún mi kí ni bó la ṣe fẹ́ jọ pààrọ̀ ẹ̀ bó la fẹ́ ṣe ṣé islam dá sírú nǹkan bẹ́ẹ̀ islam dá sí ló jẹ́ pé a bá àyà tó fi kún jù nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé àbí ọ̀rọ̀ kátàkárà ní nǹkan tó ṣe wípé ó bá wa tó túmọ̀ islam ò fọwọ́ kékeré mu. oríṣiríṣi economy ló wà that is ọ̀nà táwọn èèyàn fi ń gbà ń mójútó ọrọ̀ ajé wọn wọ́n á sọ fún yín the capitalist economy àbí communist economy ni àbí socialist economy kálukú wọn ló ní ọ̀nà títí wọn tó ṣe wípé wọ́n fi ń gbà ń darí ẹkọ́nọ́mì ìyẹn ètò kátàkárà ìlú wọn àbí àwùjọ kọ̀ọ̀kan so ló jẹ́ pé a lot of theories ló ń bẹ táwọn àwọn kan gbé kalẹ̀ ní àwọn tí wọ́n pè ní àwọn economist bá dé Russia wọ́n láwọn economist títí wọn America ó láwọn economist títí wọn àwọn capitalist wọ́n gbà pé ọ̀nà tàwọn ló dáa jù láti lè fi darí economy àwọn communist náà gbà pé ọ̀nà tàwọn ló dáa jù láti lè fi darí economy èwo ni Islam gbé kalẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ wípé Islam kàn fi wálẹ̀ kí a máa darí ọrọ̀ ajé wa bó ṣe wù wá láì fún wa ní àwọn kọ̀yóòdù àwọn nǹkan tí ó dè wá náà ìpìlẹ̀ níbi àwọn ìbára ẹni ṣe ìpìlẹ̀ ní kó wà pàmí síru mo lè ṣe tó wù mí nípìlẹ̀ unlike ọ̀rọ̀ mo fẹ́ kírun mo fẹ́ gbàwẹ̀ mo fẹ́ ṣe hajj mo fẹ́ ṣe umrah àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ ní pé ò lè ṣe tó wù ọ́ ìtàn bá ní o ṣe ni wàá ṣe bọ́ bá ṣe ní o ṣe ni o ṣe ṣe ìpìlẹ̀ nìyẹn so tí ẹ̀kan bá ní ẹjẹ́ ká ṣe báyìí náà àtúnlè ṣe àtúnlè kírùn báyìí àbí a lè gbàwẹ̀ báyìí ó yẹ ká lè mọ̀ ṣe nǹkan báyìí náà níbi iṣẹ́ ájì ẹni tí ẹ̀sìn bá yé yóò béèrè pé àìnà tẹ̀lé yìí nítorí ní ká ṣe yìí ẹ̀rí ẹ̀dá lọ́lọ́run ọba ti sọ pé ká ṣe báyìí ṣùgbọ́n tó bá di àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ ọ̀rọ̀ ayé nìyí ìpìlẹ̀ ni pé mo lè ṣe n tó wù mí mo lè jẹ n tó wù mí mo lè mu n tó wù mí mo lè ta n tó wù mí mo lè ra n tó wù mí ìpìlẹ̀ nìyẹn ẹni tí ó bá wá sọ fún mi wípé mi ì lè jẹ nǹkan yìí àbí mi ì lè ta nǹkan yìí àbí mi ì lè ra nǹkan yìí mi ì lè wọ nǹkan yìí òun ni ó fún mi ní ẹ̀rí tó sọ wípé mi ì lè ṣe torí pé ọ̀rọ̀ ayé ni ẹ̀rí yẹn lè wá jẹ́ pé direct ẹ̀rí lápèjúwe ọlọ́run ọba ní hurrimat alaykumul maytatu òun ṣe òkú gbẹtẹléwọ̀ fún yín bákan náà òun ṣe ọtí léwọ̀ fún yín òun ṣe ẹran ẹlẹ́dẹ̀ léwọ̀ fún yín hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinzir ọlọ́run ọba ní òun ṣe òkú ń bete ẹ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ òun ṣe léwọ̀ fún yín so ẹran ẹlẹ́dẹ̀ nísìnyí specifically ọlọ́run ọba mention pé haram so tí ẹ̀ka máa sọ fún wa wípé ṣe bí mo lè jẹun tó wù mí àání bẹ́ẹ̀ ni o lè jẹun tó wù ẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ó ti restrict ẹ pẹ̀lú pé kí ni ó lóò lè jẹ ẹran ẹlẹ́dẹ̀ ó lóò lè jẹ ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ innamal khamru wal maisiru wal ansab rijsun min amali shaitani fashtanibuhu ọlọ́run ní ọtí tẹ́tẹ́ títa bákan náà òòṣà bíbọ wal azlam ìmá dífá pẹ̀lú àwọn ọkọ̀ rísùn min amali shaitani ẹ̀gbin ni ìdọ̀tí ni iṣẹ́ ìṣùnà fashtanibu ẹ̀jìnà sí i kí la fẹ́ ló ń bẹ̀ wọn pé ọlọ́wọ́n bá ti dárúkọ hamru èèyàn kan ò ní sọ fún wa pé a ṣèbí kò ń sọ̀rọ̀ ẹ̀sìn eléyìí kò ń sọ̀rọ̀ ọ̀run kò ń sọ̀rọ̀ àwẹ̀ ó yẹ kí n lè mú tìǹà á ní ò lè mú torí pé ọlọ́run ọba ti sọ fún ọ pé fásitì ní ẹ̀jìnà sí so eléyìí ni ọlọ́run ọba mention àwọn nǹkan specifically tó ṣe yí pé ó ní kí a má jẹ ká má mú lára àwọn nǹkan tá a lè jẹ tá a lè mú àbí kó ṣe pé principle ni ẹ̀sìn ó fún wa ó wá kú ká máa wo àwọn nǹkan wo ló kó sí abẹ́ píríncípù yẹn ó ṣeé ṣe ó jẹ́ píríncípù ni sọlọ́run ọba lè sọ nǹkan kan pé nǹkan báyìí o ẹ gbọ́dọ̀ jẹ́ nígbà tó ní òkú ń gbete ṣé òkú ń gbete màálù òkú ń gbete ẹran àgbò òkú ń gbete ẹran ewúrẹ́ òkú ń gbete rànkúmí ṣókó gbogbo yẹn sínú òkú mbete yẹn ó tún lè dúró fún rẹ̀ gẹ́gẹ́ bí kíni principle so àní sọ wípé òkú mbete tán ń sọ òkú mbete ẹran ni kò ń ṣe títí kíni kò ń ṣe òkú mbete adìẹ torí pé kíni general náà ṣe yẹn so ó lè jẹ́ nǹkan tí ó jẹ́ principle ọlọ́run ọba ní lápèjúwe ẹ gbọ́dọ̀ gbàrìbá àwọn oríṣiríṣi products ló ń bẹ tó ṣe pé kó sí kí abẹ́ rìbá so ní láti mọ owó products kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ibi tí mo fẹ́ lọ òun náà ni wípé ìpìlẹ̀ ni wípé a lè jẹun tó wù wá a lè mú tó wù wá a lè wọ tó wù wá a lè tan tó wù wá a lè ran tó wù wá ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn nǹkan yẹn ni ó ní kòyóòdù wọ́dọ̀wọ́ àbìtì ó ní àwọn restrictions tó ṣe kó restrict wọn restrictions yẹn èyí ò wá lè mọ̀ àfi kó farabalẹ̀ kó farabalẹ̀ níjókòó tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn cos tó bá jáde tó ń gbé káàkiri pé wọ́n ti ní àlejẹ tó wù wá kò ní mọ̀gbà tí yóò jẹ nǹkan tí wọ́n ní kó mọ̀ jẹ bákan náà wọ́n ní ká tó ṣe ẹ̀sìn ìrun àwẹ̀ ìpìlẹ̀ nípa àgbọ̀rọ̀ ṣe àfità àbárí text sẹ́ni tó bẹ́ sọ fún yàn náà wípé à kíní tó ń ṣe yẹn ò dá mọ́yàn ló náfìlà bẹ́ òun náà ní láti farabalẹ̀ torí pé tí o bá farabalẹ̀ nígbà tó bá ń tako èèyàn ó ṣeé ṣe kó ṣe pé nǹkan tí text wà fún ló ń tako so méjèèjì ló nídìí farabalẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìbáadà ìpìlẹ̀ ní mọ̀ ṣe àfitò ṣùgbọ́n ṣí yẹn túmọ̀ sí pé kí n máa tapọ̀ àwọn èèyàn káàkiri pé ìtẹ́ ìṣe yẹn ò dá ó ṣe ṣe pé nǹkan tán ṣe ó lẹ́rì kí mi mọ́mọ́ torí màá fara bẹ̀rẹ̀ pé eléyìí tẹ́ ń ṣe ìkílẹ̀ rí rẹ̀ tán bá rẹ̀ rí mú wá à kò yẹ ká ṣe wò àfitá bá rẹ̀ rí so bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe pé òun náà dì mú pé kò sí tá lè jẹ kò sí tá lè mú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n láti fara balẹ̀ torí pé ó ṣeé ṣe kó ṣe pé ẹ̀rí ti wápò lè jẹ nǹkan tí wò mọ̀ so economy a ní nǹkan tó ń pè bẹ́ẹ̀ òun náà ni system bá ṣe ń produce nǹkan wọ́n produce oríṣiríṣi wọ́n produce oúnjẹ oríṣiríṣi oúnjẹ wọ́n produce aṣọ oríṣiríṣi aṣọ bẹ́ẹ̀ náà ni wọ́n produce àwọn nǹkan oríṣiríṣi àwọn services oríṣiríṣi tí wọ́n rẹ́ dà eléyìí télọ̀ ni ó ń báyàn ránṣọ eléyìí mẹkáníìkì ni ó ń báyàn tún ọkọ̀ ṣe eléyìí electrician ni ó ń báyàn túná ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni nǹkan tó ṣe pé à ń jọ ń pààrọ̀ nǹkan fúnra wa eléyìí àfowókalẹ̀ àgbà service àbí eléyìí àfowókalẹ̀ ó máa gba commodity kan kíní ìbò ṣe ń lọ yìí òun ni wọ́n ń pè ní kíní economy ní ti àwòtú sí ọ̀rọ̀ ajé lọ́dọ̀ yorùbá àbí ká sọ pé ọ̀rọ̀ katakara so a sọ fún wa pé kí ni islam mójútó gan islam dá sí gan tó fi jẹ́ pé islam gbé àwọn májẹ̀mú kan kalẹ̀ so tí islam ò bá mójútó tí ó dẹ̀ dá sí kò ní bá àwọn májẹ̀mú kalẹ̀ so ló jẹ́ pé ni tó máa ń sọ̀rọ̀ tí a ní à wo afáyán mọ̀ sọ̀rọ̀ nǹkan báyìí eléyìí sìn ọ̀rọ̀ ẹkọ́nọ́mì là ń sọ àbí ọ̀rọ̀ economics là ń sọ. So, so bí ẹni pé kí ni islam ò dá sí in tí wọ́n ń pè ní islamic economy náà wà àbí islamic economics náà wà àwọn nǹkan tó ṣe wípé a ní láti mọ òfin tá a máa mọ láti mọ bó o là á ṣe ṣe economy so eléyìí ni islamic economics kí ni àwọn ìmọ̀ tá a mọ̀ tó ṣe pé ìmọ̀ yìí tá a bá ti ní a lè sọ pé kí ni bá a ṣe operate ní nípa ọ̀rọ̀ kátàkárà wa sọni tí o bá mọ̀ nípa Islamic economics ó lè mọ̀ nípa Western economics ni àbí kó mọ̀ nípa Eastern economics ìyẹn ò lè láwájú ọlọ́run bá subhanahu wa ta'ala torí pé kí ni ó ṣeé kó ṣe pé Western economics tó mọ̀ àwọn kankan bẹ tó violate àwọn restrictions ti islamic economics tó gbé kalẹ̀ torí pé táwọn sọ pé western economics náà àwọn kankan làwọn náà sọ nísìnyí lápèjúwe lára àwọn májẹ̀mú àtàwọn restrictions islam gbé kalẹ̀ ni pé láàrìbà kò sí rìbà láàrìbà kò sí kò sí rìbá ọlọ́run bá ní alladhina ya'kuluna rìbá àwọn tí wọ́n ń jẹ rìbá la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatu shaytanu minal mas ọlọ́run ní tí a bá gbé wọn dìde ìgbédìde ẹni tí alùjẹ̀nù kọlù òun láti gbé wọn dìde dhalika bi annahum qalu innamal bay'u mithlu ọlọ́run bá ní kí ló fà á òun náà ni pé wọ́n ní ṣe bí business lélẹ̀ rìbá tẹ́ ń sọ tẹ́ni kò dá business ni wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ní business tí ó sì rìbá ń bẹ tí ó sáwọn nǹkan ẹ̀ṣẹ̀ ní bẹ òun ṣe é lẹ́tọ̀ òun lòún kàkún bẹ́ẹ̀ ìyẹn kankan ní business ṣùgbọ́n rìbá kò ń ṣe business ilé mọ̀ pé business ọlọ́ba ní fòmọ̀ jẹ́ àwọn ọmọ kìnnì rọ́bì ìfàmtàhá wá sí tàn ṣe yẹn tó bá gbọ́ tó dẹ̀ jẹ́wọ́ ń bẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala fa amúrú ilallah ọ̀rọ̀ rẹ̀ ní ó dọ̀dọ̀ ọlọ́ba fala ọgbọ̀la ọmọ sálàf èyí tó ti ṣe sẹ́yìn ní ọlọ́run láṣà lójú kúrò fún ṣùgbọ́n ní tó wọ́n jama aya yìí ṣé ó dá sí ọ̀rọ̀ ẹkọ́nọ́mì àbí kò dá sí ó dá sí torí pé níbi capitalist economy ni lọ́dọ̀ ti tiwọn ẹ̀lẹ́gbàrìbá lára àwọn nǹkan tí ó jẹ́ kíkí ni kí economy kò mọ grow dáadáa according to their own understanding òun ni wípé kí ni mo fẹ́ dáko mo dẹ̀ nídìí owó so mo lọ béèyàn kan tó ń lówó lọ́wọ́ mo ní kó yá mi lówó ó lóun ṣe tán àti yá mi ṣùgbọ́n wọ́n á gba five percent àlékún lórí tó ń fẹ́ yá mi wọ́n á gba ten percent twenty percent lórí tó ń fẹ́ yá mi níbi capitalist economy wọ́n rí nǹkan tó burú bí eléyìí in fact lára nǹkan tí ó jẹ́ kí economy grow dáadáa ni ó làwọn rí sí i ṣùgbọ́n ọlọ́run ọba pèlè yìí ní rìbá ọlọ́run ọba ni wọ́n máa àtẹ́tún ní rìbá lè yẹ́rùbù àfi àmúwálí nẹ́ẹ̀sì fàlà yẹ́rùbù ìdàlá tẹ́ bá fìyàn ní èlé ìpè ẹ̀fẹ́ kí owó yìí lékún kò lékún wájú ọlọ́run ọba ó lè máa jọ bí ẹni lékún lójú títí ṣùgbọ́n wọ́n àtẹ́tún ní zakati nítorí ìdúnà wájú allah fa ulaika umul mud'ifun tẹ́ bá lè ṣètọrẹ àánú fún yàn ìtọ́rẹ àánú tẹ́ ṣe yẹn ẹni tó bá ṣe é ló ń lé dúkìá rẹ̀ kún wájú ọlọ́run ọba lójú tí yẹlẹ̀ mọ́dà gbogbo ní dúkìá ń dínkù so la fẹ́ lò ń belé ìwò ni pé western economy or capitalist economy lọ́dọ̀ ti tí wọ́n wọ́n gba usury ní tí wọ́n pè ní interest wọ́n gba wọlé ṣùgbọ́n níbi islamic economy usury ò wà láwùjọ tó túmọ̀ sí pé kí ni conflict ti ń bẹ láàrin the two economics capitalist economy ó gbà wọlé islamic economy ó ní kí ni kò tọ́ náà àwọn western economists àwọn náà wọ́n ti wò ó ó ń jọ bí ẹni pé àwọn kan ń jèrè pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n padà ń rí wípé Kini yìí affect world economy ká máa yá yàn ní owó so ló jẹ́ pé campaign ti wa káàkiri ayé ìsìn táwọn mi ń sọ nípa wípé world economy problems tó ń bá yìí kò lè rí ọ̀nà àbáyọ àfi tí interest rate tó bá padà sí zero onígbé mo yí ẹ e lówó mi ì ní sun ẹ mọ́jẹ̀mú pé ó gbọ́dọ̀ fi nǹkan kan kù náà but àwọn kan gbà pé sí pé kí ni nǹkan boom bó tiẹ̀ jẹ́ pé kí ni bọ́ọ̀bù ni ẹni tó believe pé owó tó ń yá tó ń lọ fi ṣe kí ni owó èlé tó ń yá ló ń fi establish àwọn nǹkan yìí àti ráwọn àpèjúwe àwọn èèyàn tó ṣe pé kí ni kí ni wọ́n collapse tí business wọn collapse tí àmọye gbèsè dẹ̀ ń bẹ lọ́rùn wọn ojú owó wọn rí san in tó jẹ́ èlé tán tún gbà gan wọn rí san ẹlòmí ìpokùnso ẹlòmí ìgbógun jẹ ẹlòmí ìfòbọ́lẹ̀ látòrí ńgbà tí gbèsè pọ̀ wọn ló jẹ́ pé 2008 ní amẹ́ríkà agbọ́nkẹ́ tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní economic meltdown atẹ́gùn rẹ̀ fẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbà ẹ̀ náà kí ló fà òun náà ni lára nǹkan tó fa ni ọ̀rọ̀ rìbá ìmọ̀ yáyàn ní owó èlé sókíní yóò ti àwọn èèyàn ẹni tí ò ní tó lè gbára lé gan òun ló ń fẹ́ lọ yẹ owó èlé àti wá san padà yóò di problem ṣùgbọ́n àwọn kan gbà pé kí ni ọ̀nà táwọn fi ń grow lélẹ̀ but instead of ìyẹn Islam fún wa ní alternative way in ti Islamic economy tó provide òun ni pé èyí tí wàá fi yáàyàn ní owó èlé àbí tí wàá fi ní kéèyàn yẹ ẹ lówó èlé ó ṣe bẹ́ẹ̀ nìyẹn kí wàá ti ẹjọ́ da bísínẹ́sì papọ̀ kí ẹjọ́ da bísínẹ́sì papọ̀ òun á gbé owó kalẹ̀ ìwọ máa fi ọpọlọ ẹ ṣiṣẹ́ yẹn since tí wọ́n ní mọ̀ ń pa nǹkan yẹn ṣùgbọ́n ò òun lówó ó lè mọ̀ mọ̀ ń pa bísínẹ́sì yẹn ẹ̀ẹ́mẹ́jì lè parapọ̀ ní kẹwa fọ́ọ̀mù tí wọ́n pè ní sherkatul mudoraba sherkatul mudoraba lára ọ̀nà tí islamic economy tó ṣe pé ó fi ń grow ni tó fi ń gbèrú ni ò ní pé ẹni tó lówó yóò gbé owó kalẹ̀ fún ẹni tí ò ní ẹni tí ò ní yóò wá fi ṣòwò yóò fi produce tó wá produce profit tó bá wá látàrẹ wọ́n á jọ pín wọ́n ó jọ pín ní rétíò ó lè jẹ́ pé wọ́n á pín ní bíá fifty fifty ni àbí kan pín sixty forty àbí kan pín seventy thirty eighty twenty wọ́n á ṣàpín ní rétíò wọ́n pín percentage wọ́n ó ṣe léyìí ìyẹn èrè tó bá jáde ń bẹ́ so eléyìí ni wọ́n pè ní sherkatul almudoraba ìgbà míì dẹ̀ ní ó lè jẹ́ wípé àwọn méjì náà nàjọ lówó lọ́wọ́ ṣùgbọ́n owó tẹ́lẹ̀ yìí ní kò tó láti lè dá bísínẹ́sì yẹn ṣe àwọn méjì ó jọ parapọ̀ wọn àjọ gbówó kalẹ̀ eléyìí ni wọ́n ń pè ní sherkatul inan that is wọ́n jọ ń lọ déédéé ni eléyìí lówó ń bẹ eléyìí náà lówó ń bẹ kò ṣe pé èèyàn kan ní owó èèyàn ò lówó wọ́n á ṣiṣẹ́ yẹn wọ́n á agree lórí kíni lórí profit ṣùgbọ́n agreement wọn lórí profit ó gbọ́dọ̀ jẹ́ ní ratio àbíká ní percentage. sílé náà pè ní sherkatul idan then àwọn oríṣiríṣi mi náà tún wà mọ́ àwọn sherkatu yẹn sherkatul abdan ń bẹ òun ni pé àwọn méjì ó jọ fara ṣiṣẹ́ ni bóyá eléyìí nísìn wẹ́dà ni wẹ́dà náà ni eléyìí wọ́n lè jọ parapọ̀ pé táwọn bá jọ gbaṣẹ́ káwọn jọ mọ̀ pín èrè tó bá ṣe pé mo gbaṣẹ́ àjọṣe náà ni àjọ pín èrè rẹ̀ tó wáyé pé olùbáṣẹ́ àjọṣe ni àjọ pín ni eléyìí wọ́n pè ní sherikatul abdan bákan náà lára rẹ̀ ní sherikatul mufawadọ so sherikatul mufawadọ òun kó gbogbo àwọn partnership yẹn ó kó sínú ẹ máa rí lè yín bẹ́ẹ̀ ẹ máa rí yín bẹ́ẹ̀ ẹ máa rí yín bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn companies ńláńlá lónìí tó máa ní olùṣẹ́ríkà òun náà ṣe partnership òun náà ṣe partnership tí wọ́n ṣe òun náà ní ṣẹ́ríkà tó almufawada ẹ̀ máa rẹ̀ tó ṣe pé owó ló ń gbé kalẹ̀ bí àwọn shareholders ó possible kó ṣe pé lára àwọn shareholders náà àwọn directors share òun náà ní shares níbẹ̀ at the same time òun ló tún manage ẹ̀ so oríṣiríṣi àwọn partnerships ni wọ́n kójọ sínú shirkatul mufawadah gbogbo eléyìí làwọn àfáìsì ti discuss tipẹ́tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó pa púpọ̀ pọ̀ ní pókè wọ́n ń pè wọ́n ní shirka partnership wọ́n pè wọ́n shirka partnership so níbi partnership dẹ̀ ní tẹ́ bá pín èrè ó gbọ́dọ̀ máa jẹ́ pé kí ni in ratio àbí percentage ni tẹ́ bá pín loss ó máa máa jẹ́ in accordance to contribution in Kaluku. contribution nkàlùkù ṣùgbọ́n tó yẹ profit ni ó lè má jẹ́ in accordance to contribution ṣùgbọ́n ó má jẹ́ in accordance to agreement yìí ṣùgbọ́n agreement yẹn ó gbọ́dọ̀ jẹ́ ratio àbí kó jẹ́ kí ni percentage so lára ọ̀nà tó ṣe pé Islam provide lè léyìí instead of tí wàá fi gbowó èlé tí wọ́n nìkan á dá islam ní rárá partnership wà ńlẹ̀ ṣùgbọ́n kí ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sá fún partnership lónìí òun náà ni pé àìní àmánà bóyá ẹni tó fẹ́ ní kó èèyàn kó wá kò lámánà àbí ẹni tó ṣe wípé ó fẹ́ kówó kalẹ̀ òun náà kò gbọ́n kan yé òun náà ó wà gírídì torí pé lára kẹta gbọ́dọ̀ mọ̀ òun ni pé nínú Islam kò sí guarantee profit bọ̀ nínú capitalist economy guaranteed profit wà wá invest two hundred thousand tó wá invest two hundred thousand wàá gba iye báyìí wàá gba percentage báyìí tó bá invest two hundred thousand hmm? wàá gba iye báyìí bí a wàá gba twenty thousand tó bá invest two hundred thousand àbí wàá gba five percent or ten percent. wàá gba twenty thousand àbí wàá gba kí ni five percent or ten percent ṣùgbọ́n ó certain kí ni pé wàá gbà guaranteed profit nínú islam tẹ́ ẹ bá ti ṣe bísínẹ́sì papọ̀ partnership papọ̀ pẹ̀lú yẹn kò sí guaranteed profit unlike níbi ìyá owó èlé ibi ìyá èèyàn ní owó èlé guaranteed profit wà so tá a bá lọ bá uba nísìn àbí gtb wípé mo nídìí loan kí ni ó ṣẹlẹ̀ yóò yá wa ṣùgbọ́n yóò gba èlé lórí kìíní ẹ̀ yóò gba kìíní èlé lórí ẹ̀ so profit ni ẹ yóò dẹ̀ gba kìíní yóò gba capital yóò dẹ̀ tún gba èlé so ìyẹn là ń pè ní rìbá so anybody tó bá ní pé kó kó wá but profit wà guaranteed kò sí kankan tó máa ṣe capital at the same time wàá tún gba profit sí i tẹ́ni ẹ bá fi lè sọ fún wa bẹ́ẹ̀ pé kápítà wa o kò sí nǹkan tó máa ṣe ààrẹ tó gba profit ẹni ẹ ti invite wa sí táǹpé ní rìbá táwa náà bá dẹ̀ lọ àkóso rìbá so látara greediness àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ó rọ̀ síbẹ̀ pé ah kò sí nǹkan tó máa ṣòwò mi ààrẹ tó ṣe kí ni máa gba profit ṣùgbọ́n in tí ẹ̀sìn jẹ́ kó yé wa ni pé tó bá fi lè mú ẹ kó owó ẹ kalẹ̀ ipe o fẹ́ fi ṣe business ẹ̀sìn jẹ́ kó yé wa pé risk ni o lè profit o dẹ̀ lè lose o lè profit o lè profit o dẹ̀ lè ṣe kí ni o lè lose o dẹ̀ lè má ṣe kí ni kò mọ́ profit kò mọ́ lose so kò sí tó wà guaranteed ń bẹ́ so wọ́n bá ti sọ fún wa yí pé ìtì certain pé wà profit ni ó certain pé wà profit wá ṣe business pẹ̀lú wa tí yẹn bá ti lọ kó owó sínú nǹkan bẹ́ẹ̀ àníyàn tí yẹn gbé lọ yẹn ní àníyàn ẹni tó fẹ́ jẹ rìbá ni tó bá ní pẹ́ pọ̀nà á lọ ṣe business yẹn tán bá lose àmà ní ẹ ẹ fẹ́ mi lówó tèmi ṣẹfẹ́ sọ gbogbo sí nǹkan tó máa ṣe owó mi so ó túmọ̀ sí pé owó yẹn bísínẹ́sì kọ́ la ṣe pẹ̀lú wọn ní tá a ṣe òun ni qard àyà wọn lówó ni torí pé owó tó máa ń wà certain tó wà guaranteed òun ni owó tẹ ẹ bá yá yẹn ṣùgbọ́n owó tẹ fi ṣe bísínẹ́sì pẹ̀lú yẹn kò wá ṣe kí kò wá guaranteed risk ni ṣùgbọ́n owó tó ṣe pé yá yẹn ó wà guaranteed nísìnyẹn yáwó lọ́wọ́ wa ó yá one million naira lọ́wọ́ wa ẹ̀sìn mọ́gbà kankan lórí ẹ̀ nǹkan anú ni ẹ ó fẹ́ lọ fi ṣe business ní ó nǹkan anú ni fi ṣàánú ẹ̀ ààbọ̀ tó wọ́n tó fẹ́ mẹ́kì mẹ́ ẹ máa pọ̀ tó ẹ pé yẹn ni sọ fún pé kẹjọ partner sókè wọn náà involve risk ló fẹ́ lọ fowó yẹn ṣe join ẹ̀ níbi risk yẹn tó wá fẹ́ mẹ́kì kí ni profit ah mi ìfẹ́ ṣe yẹn mo fẹ́ kó omi wá Save and guarantee them. ya kò fi ṣàánú ẹ̀ àwọn akówó yẹn fẹ́ nìyẹn tán ó wá lọ ó wá lọ ṣe business ó wá lose wá wá wá ní eh, owó yẹn bá bàbá mi ṣe business ni so mo para nǹkan lọ́ọ̀sì ní nǹkan kan wá so ẹ̀wọ̀n bá mi bá bẹ́ẹ̀ ni tábàbẹ́ ṣàánú ẹ̀ lókù yóò sanwó wa fún wa torí pé kí ni algono bilgoro ẹni tí ó bá wọn ni jèrè ń bi nǹkan tí lọ́ọ̀sì bá wá máa pín bẹ́ẹ̀ so ẹni tí ó bá wọn ni mi jèrè ń bi nǹkan nìyí o ò lè pín lọ́ọ̀sì ẹ̀kan mi so ká ní kó fẹ́ kí kí n bẹ pín bí èrè ẹ̀ dẹ̀ máa kówó mi kalẹ̀ so bí wàá ṣọ́ra ilé ìfúnmi ní ìsìnkú rẹ̀ rí pé kò ń ṣe pé o wà negligent nìkan ẹ̀ fi ṣẹlẹ̀ máa gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí nísìnyí mi make you profit why tó fẹ́ kí n bẹ loss so look, fi jẹ́ pé tẹ́ máa the sọ àtẹ̀kíyéfùl that is a fake categorization bank eh, kí là savings tá à bank àwa ń pè savings ṣùgbọ́n kò ń ṣe savings in actual sense we are lending the banks we are lending the banks and ń yá wọn á tọ́jú owó sí wọn lọ́wọ́ torí pé kí ni kí ló dé sọ pé àyàn wọn lówó owó tẹ ẹ bá yá àyàn òun ló wà guaranteed nísìnyí ká ní báńkì Johnson ṣòwò tèmi ti lọ nìyẹn rárá àwọn náà máa bí wọn á san owó mi para ká ní mo tọ́jú owó sí wọn lọ́wọ́ ni tí mi ò dẹ̀ rẹ́rìí pọ́n wà negligent ni owó yẹn ti lọ nìyẹn nínú ṣẹ̀rẹ́ islam mo rò bí a point mi clear àsìmò ń tẹ̀ láti differentiate between loaning and what and savings ẹ̀ ń save nǹkan sọ́dọ̀ yẹn àmánà lẹ̀ ń pèsè lọ́wọ́ yẹn mo ń lọ́nu yẹn ní nǹkan ó ti ń sìn yẹn ń ṣàmánà so ó lè ṣe ó bá ṣe wù ṣùgbọ́n kí ní ìbá ń tọ́jú ẹ̀ àmánà ni so ẹ̀sìn gbáhàn mọ́ jẹ̀mú kalẹ̀ ẹni ìyẹn does not have the right láti yọ kọ́bọ̀ nínú nǹkan tí mo ní kó bá ń tọ́jú yẹn tó bá fi lè yọ kọ́bọ̀ bí nǹkan tí mo ní kó bá ń tọ́jú yẹn nìyí either with my approval àbí ó ṣe láì rí approval mi kì ní ẹ̀ ó ti change orúkọ nǹkan yẹn ó ti change ẹ̀ di kí ni loan ṣe point mi clear bá ń tọ́jú nǹkan yẹn pamọ́ la fi bẹ̀rẹ̀ all of a sudden ó wá bá mi pé ah mo ní problem ṣé mo lè yọ nínú owó yìí o lè lò ń bẹ́ kò ń ṣe trust mi ní tí mo ló lè lò ń bẹ̀ yẹn ìyẹn ò ṣe trust mọ́ ó ti di kí ni loan tí ò bá bá yọ̀ǹda mi náà tó náà ó ti di kí ni ó ti di loan ṣùgbọ́n lẹ́sẹ̀ pé kó gbà yọ̀ǹda mi ṣùgbọ́n ti di kí ni ó ti di bí ló ń bẹ̀rẹ̀ àwọn nǹkan wọ̀nyí pàtàkì ká mọ̀ torí pé tó ní kéèyàn bá òun tọ́jú nǹkan pamọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nǹkan yẹn nìyẹn ò níwà responsible àfi tàbá lè prove kó wà negligent lóko ọ ọ̀rẹ́ mi bá ń kó one million yìí sílé ó wá kó sílé èlé wájú àbólè wá ìgbà tó lè jà wọ́n gbowó lọ wọ́n wá ní ah, òsùn tó kàn bá owó tèmi o rárá islamically mi ì lè sọ fún kó bá ń wá owó mi torí pé owó yẹn ní mo kó sí i lọ́dọ̀ gẹ́gẹ́ bí àmánà ni sọ́nà wọn mi sọ fún wa pé kí ni yadu mudai yadu àmánà ẹni tá a tọ́jú owó sí lọ́wọ́ ẹni yẹn àmánà la gbé sí i lọ́dọ̀ tí àmánà bá dẹ̀ jẹ́ nǹkan tí ó bàjẹ́ tí ó kì í ṣe pé àfọwọ́fọ ẹni tá a gbé e sí lọ́wọ́ ni ẹni tó ní nǹkan àfọwọ́wọ́ nù ṣùgbọ́n tó bá yẹ pé lóònù ni lóònù là ń fọwọ́ kàn so ìyẹn ní yadu almadin ọwọ́ ẹni tí ayálówó yadu domani ó máa ṣe kí ni ó máa san padà tí máa ní mo yẹ ní nǹkan yìí ni wàá san padà náà owó tá a fi sí báǹkì ṣáyá báǹkì lówó ni àbá tọ́jú owó sí báǹkì lọ́wọ́ tá a bá kó owó sí báǹkì tó wáyé pé àtìrìtì ara pa tọ́jú owó sí báǹkì ni ipe ó túmọ̀ sí pé kí àmọ́ náà ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un ṣùgbọ́n rárá kálukú ó ṣe kí àlàáfẹ́ gbowó wa padà ó túmọ̀ sí pé kí ni ààrí báǹkì gẹ́gẹ́ bí amin pẹnita tọ́jú nǹkan pamọ́ sí lọ́dọ̀ ààrí gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kí ni ayálówó ni la fi ní kó fún wa lówó wa padà then báǹkì gan fún rẹ ò tírìtì ara rẹ bí ẹni tán tọ́jú nǹkan pamọ́ sí lọ́wọ́ òun náà tírìtì ara rẹ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kí ni tó yáwó lọ́wọ́ èèyàn òun ló jẹ́ pé mo ṣe ń kọ́ mi síbẹ̀ tí mo ń fi sí kíní wọn báyìí ẹsẹ̀kẹsẹ̀ ó ti kó fẹ́ lómi sọ́túnmọ̀ sí pé kí ni òyà lọ́wọ́ wa sọ jẹ́ pé what is tan lo nípa pé à ń save owó sí báńkì ni ó ti ń sìn what is tí kò correct ni tíwájú sòbádẹ́ ti correct ni kò change òfin ẹ̀sìn ẹgẹ́ tẹ́ ń sìn bí ní sì kéèyàn kan mú sí kó mú ògógóró kó rọ sínú gò kó akọ pepsi síbẹ̀ ṣe pepsi yẹn Tamanika máa ní ká sọ dájọ́ rẹ̀ kí la máa sọ haram ni kò lè mú pepsi yẹn a ah, pepsi da a pepsi pepsi mọ̀ ni ẹ lẹ́kọ̀ọ́sá rẹ̀ ṣùgbọ́n ló ń bẹ nínú so eléyìí náà ní ẹ eh, asẹ́bù owó sí báǹkì là ń pè ṣùgbọ́n tí à ń ṣe gangan ni pé kíni à ń ya wọn lówó àwọn náà dẹ̀ ń yáwó lọ́wọ́ wa òun ni tá à ń ṣe gangan idan táwa bá yá báǹkì lówó ká padà síbi ọ̀rọ̀ rìbá tá à ń sọ a ní ráìtì láti gba èlé mo rò pa gẹ́ẹ̀tì ibi tí ọ̀rọ̀ pé o gbọ́dọ̀ gbélé tó ti wá ń sìn ibi tọrọ mọ gbèlè níbi owó tó fi sí báǹkì tó ti wá òun ni pé wọ́n rí wa ní ìrì kíni àwọn àfẹ́sìn wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni tó fowó sí báǹkì ní kò ń ṣe kó gbé àmọ́ náà lé báǹkì lọ́wọ́ ó yá báǹkì ní owó ni nígbà tó lẹ ti yá báǹkì lóyún ẹni kò ní right láti lè gba èlé báǹkì náà kò ní right láti agree pẹ̀lú ẹ pé kí ni òun ó fi èlé kù so ọ̀nà wa ni ẹkọ́nọ́mì ó fi mọ boom tabaníyàn ò lè yá owó èlé èyàn ní lè ṣe bísẹ̀sì tó tóbi nìyẹn ṣé akẹ́mọ̀ tabúgbúrú mọ̀ tẹ̀pá náà ni a lè ṣe àwọn big big businesses ìyẹn wrong báńkì kò déédéé máa tẹ̀wó àbí ṣé báńkì ń tẹ̀wó ni tá a bá dé uba nísìnyí àbá ní gtb àníbi tó ti ń tẹ̀wó owó tèmi kó wá tí kó wá tẹ́lẹ̀ yìí kó wá òun ni wọ́n ń ṣe kíni náà ń yáwọn èèyàn tí báńkì máa sọ pé sòun yéèyàn kan ní kíní kan bílíọ̀nù dọ́là náà yáyàn ìgbogbo fi ṣe bísínẹ́sì bí wọ́n yẹ dangote lówó lápẹ́jú ẹ̀sìn ṣé wọ́n tẹ owó yẹn wá kó fún dangote ni rárá owó tí eré yìí kó wá tẹ́lẹ̀ yìí kó wá tẹ́lẹ̀ yìí kó wá tẹ́lẹ̀ yìí kó wá òun ni wọ́n kó fún dangote lòun á lọ́ọ́ fi ṣe bísínẹ́sì islam ní ìwọ ìwọ ìwọ ẹ ṣe parapọ̀ kẹ́ ṣe kíni kẹ́ ṣe partnership kẹ́ ṣe business yẹn with that ni kò ní sí rìbá kò sí pé ẹ̀kẹ́kẹ́ jòkó lé ní ó gbowó kalẹ̀ ó ń expect pé kí ni profit wa guaranteed kò fẹ́ risk owó rẹ̀ yóò jòkó kalẹ̀ owó rẹ̀ ni ó gbọ́rọ̀ lékún rárá business is risk so nísìnyẹ parapọ̀ ẹ̀yin mẹ́ta mẹ́rin yẹn parapọ̀ ṣùgbọ́n torí àìní ìfọkàntán ara wa torí pé kí ni èmi mo fẹ́ jàǹbá ẹ ẹni tán kó owó fún ìsìngbókè owó bísínẹ́sì kan ni wọ́n fẹ́ jọ ṣe bísínẹ́sì kan bíá bísínẹ́sì ẹja bíá bísínẹ́sì aṣọ bíá bísínẹ́sì ilé bóun yẹn ṣe dọ́wọ́ ẹ̀ ìgbàrà ló ti sáré rántí pé ah ẹ kí n máa lo the latest car o torí pé òun ló wà ní ìcháàjì owó yẹn ní yóò ti lọ ra the latest car láì tí ṣe kíni láì ṣe bísínẹ́sì láì tí jèrè kánmọ́ ti sọ pé kíni yóò pín èrè fún àwọn yòókù rẹ̀ tó yẹ kí wọ́n jọ pín ní rétíò àbí percentage tá a sọ so torí pé nǹkan fúnra ẹ wà greedy bí owó olówó ṣe dọ́dọ̀ rẹ̀ ní kan lórúkọ pé kí n afẹ́jọ ṣe business ó ti sáré lọ́nà ó ti sáré lọ́nà àwọn nǹkan tó ṣe pé tán bá fi lè ṣe kíní gan tán bá ṣe business yẹn èrè lè mọ́ lè ṣe kíní mọ́ lè ra àwọn nǹkan ẹni ó ti sáré ra yóò wá di pé business yóò wá collapse yóò wá di nǹkan tí máa bára wọn jà so torí kí ni greed titi ẹ so lè jẹ́ greed ẹni tó gbowó dání ó lè lè kí ni greed on the on, on the part of ẹni tó ṣe pé òun náà ń wéré ọ̀pọ̀lọpọ̀ wa lónìí a kó sínú àwọn kan tó ṣe pé wọ́n jáde wọ́n ní islamic kìnnìkan làwọn ṣe ha wọ́n mọ̀ ti dá kìnnìkan islamic kìnnìkan lẹ̀ talẹ̀ ẹni tó dalẹ̀ ṣé ẹni tó mìíràn fún rẹ̀ gbóòfin ẹ̀sìn yé nípa ọ̀rọ̀ kátàkárà ni number one number two ó lè gbọ́yé ṣẹ́ni tó fẹ́ tẹ̀lé ni torí pé ńgbà míì yẹn lè mọ nǹkan ṣùgbọ́n kó ṣe pé kó jẹ́ yẹn burúkú ẹni tó mọ̀ pọ́ tí mú dáǹsì rẹ̀ mú ó mọ̀ pé kí ni zina ṣíṣe ó dá ó ń ṣe tẹ́bá ní kó sọ̀rọ̀ a ní zina ó dá ṣùgbọ́n yóò ṣe kí ni yóò ṣe tẹ́bá lọ́tí yóò ní kó dá ṣùgbọ́n yóò ṣe kí ni yóò mú ẹni tó mọ̀ pé kó dá ká mọ báyàn lójú yóò bá wọn lójú ibi tó ń ti mékè orí tiẹ̀ nìyẹn so the issue is not wípé ṣé economy ò lè fẹ̀ ó lè fẹ̀ nínú islam torí pé owó tí à ń gbà ní báǹkì ni kò ń ṣe báǹkì ló ṣe kí ni nǹkan ló ń tẹ owó yẹn minti ó towó ó tẹ nísìn so báǹkì ní àwọn owó tí ó ń bẹ nǹkan tó ń bẹ làwọn náà ṣe kí ni ni wọ́n ń lò owó tẹ́lẹ̀ yìí kó wá tẹ́lẹ̀ yìí kó wá tẹ́lẹ̀ yìí kó wá òun ni wọ́n fi yá ẹlòmíì náà so Islam ní mẹ́tọ́ọ̀dì yìí ni ṣe mẹ́tọ́ọ̀dì dáadáa mẹ́tọ́ọ̀dì yẹn ni mẹ́tọ́ọ̀dì àwọn Yahudi tipẹ́tipẹ́ ká yá yẹn ní owó èlé so western economy lónìí ó dúró lórí owó èlé wọn ló jẹ́ pé tá a bá wo irú Amẹ́ríkà bó ṣe wà yẹn nísìnyí ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá rí wọn nù àṣà aláà ń gbádùn bẹ́ẹ̀ gan ṣùgbọ́n ẹ lè bìlí pé amẹ́ríkà ní ẹkọ́nọ́mì yẹn ó dúró lórí kíni ó dúró lórí gbèsè kò sílùú tó fẹ́ jẹ àwọn èèyàn lówó tó amẹ́ríkà lónìí gbogbo pé nàìjíríà jẹ gbèsè mùsùlùmí chẹ́ńjì kékeré ní lẹ́gbẹ̀ẹ́ táwọn amẹ́ríkà jẹ ṣùgbọ́n torí páwọn náà ni wọ́n ń pa ni wọ́n ń pín so kò lè yẹ kíkí ni káṣí wọn máa tú ṣùgbọ́n tí ó bá tú ẹ̀kan náà so orí tó ṣẹlẹ̀ sí 2008 yẹn ni nǹkan tó mì wọ́n ni so torí pé ọ̀rọ̀ rìbá wọ́n tẹ̀rù síbẹ̀ tẹ́ mọ́ bí àwọn kéékèèké báyìí fóònù àwọn ọmọ kéékèèké lọ́hún sìn ẹ̀lẹ̀ tó epo ké latest iphone ni a lò ọmọ kéékèèké tí ó ju báyìí lọ a lè ṣe kíni a lọ gba oní àlọ́gbà láwìn ni ṣùgbọ́n kí ló lọ gbà láwìn ẹ̀ sìn wọ́n ti fi owó owó kún tó ṣe pé owó yẹn yóò máa san díẹ̀ díẹ̀ díẹ̀ ó lè jẹ́ pé nǹkan tí yóò ju twenty naira lọ lápèjúwe àbí ká ní twenty dollars ó lè jẹ́ pé nǹkan yẹn ni yóò fi san kíni twenty five dollars almost gbogbo àwọn nǹkan wọn ní àwọn ẹkọ́nọ́mì míì níbomi irú nísìn ní Canada ni o gbọ́dọ̀ o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ lo káàdì lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn míì that is tó o bá lo credit card credit card ẹni that is báńkì ń yẹ lówó ni wọ́n á máa bẹ san owó nǹkan tó ń ra ṣùgbọ́n wàá máa ṣe kí ni wàá máa sanwó díẹ̀ díẹ̀ lórí nǹkan tí wọ́n bẹ̀ ṣe rí so wọ́n á tún fọ́ọ̀sì ẹ̀ lórí àwọn citizens pé no o need láti lo káàdì wọ́n á fọ́ọ̀sì ẹ̀ lórí àwọn citizens onígbọ́ o need láti lo kíni láti lo káàdì afáwọn ààyè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n ti nílé ṣùgbọ́n àwọn kan mìíràn ni òṣó ní credit card tó bá ti ní credit card ni wọ́n lè ta fún ẹ o gbọ́dọ̀ ní credit card láwọn kankan ni so kí la fẹ́ lò ní pókè economy míì wọ́n bíldì ẹ̀ lórí kíni lórí rìbá ṣùgbọ́n ẹkọ́nọ́mì islam sọ pé láàrìbá ẹ gbọ́dọ̀ jẹ rìbá sàrán eléyìí àwọn bíldì tí wọ́n lórí rìbá ṣùgbọ́n pàtàkì àwọn náà bẹ̀rẹ̀ sí ní rí àwọn àjálù kìíní kan àwọn world economist láti france ni látàwọn ìlú míì kódà tí ó ń ṣe kíní pope bí ọdún bíi méjì ọ̀sọ̀ sẹ́yìn òun náà pariwo ní ìgbà tá a bá fẹ́ wàhálà fún ọrọ̀ ajé àgbáyé ẹ jẹ́ ká bóró kìíní àwọn mùsùlùmí eléyìí ọ̀rọ̀ tó tó gbajúmọ̀ káàkiri ẹ jẹ́ àbóró ọ̀nà kátàkárà àwọn kìíní àwọn mùsùlùmí torí pé láàrọ̀ ọ̀nà kátàkárà àwọn mùsùlùmí pé kìíní láàrìbà kò sí rìbà sanwó-ilé rẹ̀ parọ́ nísìnyí tá a bá fẹ́ wàhálà fúnra wa ní interest rate ni must come back to zero so ní ti islam sọ nìyẹn so wọn ní máa rí solutions sí àwọn problems wọn àfi kan padà síbi òfin ọlọ́run ọba so nísìnyí èèyàn kan tó ṣe yí pé ó mọ̀ ń po òfin ẹ̀sìn islam ń pa kátàkárà economist lòun náà gẹ́gẹ́ pé tó mọ̀ ń pa rìbá ó ti ń sìn ọ̀nà òfin rìbá nìyí bọ́n ṣe ń fi ń ṣòwò economist lòun náà lọ́dọ̀ àwọn ti ti wọn so ìyẹn jẹ́ apá kan náà mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní amájọṣòwò ṣùgbọ́n kéèyàn sọ wípé profit mi wà guaranteed ipe kíni ipe rìbá mi náà tí a máa sọ pé profit mi kò wà guaranteed owó yìí mo kó kalẹ̀ afẹ́ṣe partnership tí n bá jèrè alhamdulilayi tí o bá rẹ̀ sẹ́rẹ̀ náà alhamdulilayi ṣùgbọ́n tí n bá máa jèrè èrè mi èrè mi is two hundred thousand naira kò sọ pé percentage oníkíni ratio náà ẹni yẹn kó ó kó one million naira yẹn fún ó rẹ̀ ti gbà pé kíni òun á fún two hundred thousand ṣùgbọ́n tí lọ́ọ̀sì bá wá kò sí nǹkan kan bọ̀ tí o bá sí lọ́ọ̀sì ni tó bá jèrè two hundred thousand ìgbà tó wà lọ ṣe business yẹn tó ṣe tó lọ tó tó ṣe tó tó dé ó padà jẹ èrè one hundred and fifty thousand naira lórí one million ó jẹ one point kíni ẹni tó kó kalẹ̀ ẹ̀ sọ pé kíni two hundred thousand ní èrè òun òun gbà pé tí bá wà òun á gbà ó but tí kíní bá ṣe kíní sìn profit iye báyìí ó gbé wá in uh, in amount kò ń ṣe in ratio or percentage ṣẹ́ni ẹ̀ máa rí two hundred thousand kú fún kò lè rí kò torí pé èrè tán jẹ gan ò ṣe so irú yẹn nísìn kí la máa pè ẹ́ ẹ́ gọ́rar gọ́rar wọ́n pè that is kò sí uncertainty that is serious uh, uncertainty ó ń bẹ bí nǹkan ẹ̀ torí pé kò sí sátẹ́ǹtì pé kí ni bọ́ká ní kò sọ yí pé one million mo fẹ́ kó kalẹ̀ yìí o tí lọ́ọ̀sì bá wá àjọfara àgbà bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n tí profit bá wá seventy percent ti profit yẹn tèmi o wọ́n dẹ̀ make one fifty thousand naira as profit ni èló ni titi ẹ̀ ń bẹ̀ seventy percent one fifty thousand ṣe àpò clear fifty percent ni kíní kan ní clear percentage ratio ìyẹn clear so ló jẹ́ pé lára àwọn nǹkan tí islam tún mójútó ń bi ẹkọ́nọ́mì tiẹ̀ òun ni pé a gbọ́dọ̀ ṣe gara lágara ẹ má ṣe gara gararu ni nǹkan tí ìrújú tó lágbára gan tó mọ sábà ń bí ìjà láàrin àwọn èèyàn so eléyìí ni ó lè wá wá níbi oríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ níbi owó ta fẹ́ fi ta ta fẹ́ fi rajà lọ́wọ́ ara wa ní gáràrú wa ó lè jẹ́ níbi ọjà ta fẹ́ rà gẹ́gẹ́ ni nísìnyí máa sọ yí pé mo fẹ́ ta lé kan eléyìí wà ń kúrò dù mo fẹ́ ta ní two million naira eléyìí dẹ̀ wà òkè mo sọ fẹ́ ní fẹ́ rà bẹ́ẹ̀ ẹnìyẹn kó two million naira fún mi lẹni tí ó fẹ́ ra ilé yẹn lápòjú ìgbà tí màá gbé débi ilé ó rí pé foundation ilé yẹn gan ti ó ti wó ó rí pé blọọkù gbogbo ara gbogbo ẹrí ah ṣé ilé tó fẹ́ tà fún mi tó sọ ni ẹ ah, òun náà ni ní mi ilé náà ni ah ó sọ fún mi pé kíní yẹn ti wó lẹ́ ah ẹ̀rí bínú náà ni sórí yẹn ní sìgárà rú ń bẹ nígbà tí wọ́n jọ ń sílì contracting in tó fẹ́ ta ṣàlàyé ẹ̀ olùjẹ́ pé islam máa ń fẹ́ pé tó bá fẹ́ ra nǹkan nǹkan yẹn ká fojú rí báyìí tí mo fẹ́ ra ni tó bá fẹ́ ra nǹkan tí wọn yóò bá fojú rí jẹ́ kán describe nǹkan yẹn vividly fún ẹ so torí pé alwasfu karuya tán bá describe nǹkan dáadáa ó ti ń sìn bí ìgbà rí ni ó súnmọ́ra wọn. tó máa describe nǹkan fún yẹn dáadáa bígbà tí kìíní karuya bígbà tẹ́ rí ni so islam dẹ̀ fẹ́ wọ́n pé nǹkan tó fẹ́ rà rí àbí kan fún ẹni bí description pẹ́ tó o bá kó ra nǹkan tó o rí àbí nǹkan tí wọ́n describe fún ẹ dáadáa ó máa padà dìjà anabiwa muhammad sallallahu alaihi wa sallam sọ pé kìíní gẹ́gẹ́ bí abu rọjàlá àríṣe gbà wá ó ní náà àríṣe sàm àbẹ́ ìgárá ẹ má máa tajà agárá fúnra yẹn ẹ má tajà gharar fúnra yín so ní sìkì yàn kan sọ wípé ẹ mọ́tò mi tán jí lọ àbí kìnnì kan mi tán ṣe mo fẹ́ ta fún ẹ a lè sọ bí yọ máa rí àbí wọn ò ní rí ẹyẹ tó ń fún yín lọ yẹn mo fẹ́ ta fún ẹ ṣé ó lè mú ẹyẹ yẹn àbí kò lè mú a lè sọ ó lè má lágbára àti rẹ ẹyẹ ń ó rẹ ti ta nǹkan tó ṣe pé kíni tí ò lágbára àti ṣe kíni láti mú sọlẹ̀ wọ́n ń pè ní kíni qarar ìyẹn wá pọ̀ gan nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń ṣe tó ṣe pé ìrújú máa wà ń bi gángan ó dẹ̀ máa sábà bí ìjà láàrin àwọn èèyàn lára nǹkan tí Islam ṣe léwọ̀ òun náà ni alqimar tẹ́tẹ́ tẹ́tẹ́ àti gáràrù wọ́n jọra wọn ṣùgbọ́n sábà máa ń lo tẹ́tẹ́ níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú competition nǹkan tó ní pé kí ni àwọn èèyàn fi gagbága nísìn wọn ní òkè à nkálukú san one thousand naira ṣùgbọ́n ẹni tó bá win yóò gba ten thousand naira nínú àwọn èèyàn mẹ́wàá àwọn tí ó bá win nǹkan wọ́n gbọ́ one thousand lọ́wọ́ ilé gbọ́ one thousand lọ́wọ́ ilé gbọ́ one thousand wọ́n gbọ́ one thousand lọ́wọ́ èèyàn mélòó èèyàn mẹ́wàá ẹni tó bá wíìnì yóò gba ten thousand naira ẹni tí ò wíìnì àwọn òní kankan tí wọ́n á gbà kí náà ṣe yẹn jẹ̀mọ́ wọ́n lose ṣùgbọ́n wọnú kínní yẹn pẹ̀lá ní ẹ pé kí àwọn àwọn fẹ́ jẹ kínní yìí ìrújú ó wà ń bẹ́ẹ̀ ta ni wọ́n mọ̀ pé kí ni nǹkan kan sátẹ̀m òun náà ni pé kí ni àwọn polus kí èèyàn kan lè ṣe fún mi kí èèyàn kan lè win kí èèyàn kan lè win àwọn polus wọ́n dẹ̀ ti gbé owó kalẹ̀ lórí nǹkan yìí àwọn ẹni tó bá win ni òun ó jèrè owó ẹni tó bá lùzì ó lùzì owó títí ẹ̀ ṣùgbọ́n ó sátẹ̀ páwọn kan ń win ni èèyàn kan ń win káwọn kan lè ṣe kíni káwọn kan lè lose àwọn kan ó lose kéèyàn kan lè win ni táwa ni ó win ta ni ó lose ni wọn mọ̀ ń sìn so eléyìí ni wọ́n ń pè ní timar nínú Islam torí ẹ̀ tó máa ń sọ wọ́n á ní bá àgàràrà transaction tó ṣe yìí ìrújú bẹ́ẹ̀nbẹ́ tó bá ṣe pé àkàntà nǹkan fúnra wa ni láì bá kimara wọ́n á ní kí ni ó ta tẹ́tẹ́ ó ta tẹ́tẹ́ tó túmọ̀ sí pé kí ni ìfigagbága wà irú ẹ̀ nìyí tí àwọn network providers máa ń ṣe é sìn wọ́n á ní kó dá nǹkan báyìí báyìí kóòdù báyìí kó sẹ́ndì ẹ̀ sí nọ́mbà báyìí báyìí àwọn á fifty naira àbí hundred naira nùwú ẹ̀ ṣùgbọ́n o stand chance at win ní one million naira ten million naira Then náà wà ah fifteen naira owó kékeré lè hundred naira so who wọ́n ṣe ta eléyìí náà ta eléyìí náà ta eléyìí náà ta gbadá máa fi one million ti ta kínní one million naira one million èèyàn times hundred that is one hundred million naira so network provider àwọn agatini wọ́n á gba hundred million naira àwọn á ní òkè ọmọ fún ẹni tó win wọ́n lè lọ fún ten million àwọn yòókù ń kọ́ owó wọn ṣe kíni so eléyìí náà kìnnàrù ni wọ́n pè é so principle eléyìí examples ẹ̀ wá pọ̀ jantirẹ́rẹ́ tó ṣe pé àwọn èèyàn máa ṣe tábà ti gẹ́tì principle a lè mọ àwọn àpèjúwe tó ń bẹ ní abẹ́rẹ́ so a rí pé òun náà ìrújú ńlá ńlá ń bẹ́ńbẹ́ ni tàlẹ́ni tí ó wé níta ní ọ̀rọ̀ so ló jẹ́ pé kí ní táwọn èèyàn máa ń ṣe àwọn bíi GNLD nǹkan kan mọ́ra wọn GNLD àbí tí a ń ṣe ni àbí forever living ni ní ìtòkọ́mọlá ọ̀dọ̀ tí wọ́n rí náà wọ́n á ní kó mú àwọn ikú ọmú èèyàn wá kú ọmú èèyàn wá tó bá ti mú èèyàn wá pọ́ǹtì ó mọ̀ ṣe kẹ́yìn yóò mọ̀ lọ sókè ẹni tó mọ́ ẹ̀ náà pọ́ìntì tí ẹ̀rọ mọ̀ lọ sókè tán bá múyàn wá tán múyàn wá tí pọ́ìntì lọ sókè ó n tó sátẹ̀n ó ní pé kí ní àpàrà collapse níbi kan àwọn ẹ̀ nípàdà àríyàn mú wa mọ́ tó bá dé pọ́ìntì kan torí nígbà tẹ́bá ti mú gbogbo èèyàn tó ń bẹ lórí rẹ̀ tẹ́bá ti mú ọtán pẹ̀lú àṣẹ máa lọ máa àlùjọ̀nú wá ni so kárí gbogbo ayé ni wọ́n persuade bí kìíní ẹ̀ bó ṣe ń lọ yẹn ni tó bá dé pọ́ìntì kan yóò padà collapse àwọn tó ń bẹ nísàlẹ̀ àwọn ò ní lèèyàn mú wa mọ́ owó táwọn èèyàn tó ń bẹ lókè tí wọ́n jẹ owó àwọn tí wọ́n tí wọ́n participate last as èrè wọn àwọn ni wọ́n forí fa gbogbo èyí tí àwọn tó ń bẹ lókè tí wọ́n jẹ ṣé ó clear àwọn kan ti lose àwọn kan ṣe torí pé kí ni ẹni tí wọ́n ń ṣe nìyẹn tó yẹ ló jẹ́ pé láwùjọ mi ni wọn ní fi àwọn ọjà yẹn ṣe bójúbójú sí torí mo máa ń fa àwọn ọjà ṣe bójúbójú ó lè jẹ́ toothpaste tó ṣe pé ordinarily kò yẹ kó ju two hundred naira lọ wọn á ní toothpaste àwọn one thousand naira ni èmi náà wàá sọ pé kí ni mo fẹ́ ra kò ṣe pé mo wà interested ní toothpaste yẹn gẹ́gẹ́ torí owó tó ṣe kí ni point tí mo score ni ló jẹ́ pẹ́ lómi ni wọ́n gbà mí ó lè mú toothpaste yẹn kó gún àwọn èèyàn ṣe point ṣá ń so láwọn ìlú mi wọn á mú àwọn ọjà yẹn wá yọ kúrò àní o mú yẹn wá tó bá ti mú yẹn wá ó ti ń sìn wá ní point báyìí tẹni tó mú wá náà bá tún mú yẹn wá point yẹn ga sí náà ni àwọn ò fi ọjà sí rárá so ọjà tó ń fi sí bójúbójú ni wọ́n ń fi ọjà yẹn ṣe so ìyẹn náà ni tẹ́tẹ́ tó clear ni tẹ́tẹ́ tó clear nìyẹn náà so islam dẹ̀ ni ó kọ́ fún wa that is ìrújú tó lágbára tá a sọ tán sábà máa ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ à ń competition ni láti sọ pé máa ṣe jù ẹ méjèèjì ni abẹ mẹ́sìrò ló fọ́ sí ọlọ́run bá dẹ̀ sọ pé kìnnìún nàmọ́ hamuru ọtí wàlmẹ́sìrò tẹ́tẹ́ ó ti ń sìn wàlmẹ́sìrò tẹ́tẹ́ ṣùgbọ́n kọ́bọ̀ àwọn kan tí ìrújú ń bẹ́ńbẹ́ tó ṣe pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kátàkárà fúnra wa walmesi walaslam walasob walaslam rich min amali shaitan atosha táwọn èèyàn ń bọ àti máa dífá pẹ̀lú ọkọ̀ táwọn èèyàn máa ń ṣe àwọn lárúbáwá tó wá fẹ́ ṣe nǹkan tó fẹ́ dáwọ́lé nǹkan wọ́n á kó àwọn ọkọ̀ bí àwọn bíi spear àbí arrows wọ́n á kó wọn sínú àpò wọ́n á kọ́ síbi ara kan ṣe ibi kejì mọ́ ìkan wọn ní kankan sáré àwọn kìnìún arrows yìí nìyí àbáwọn spears yìí ni wọ́n á ti kó sínú àpò so tó máa fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn ni wọ́n kàn tọ́ bọ̀ ní àpò yẹn ni wọ́n kàn fà kan yọ tó máa fà yọ tó bá ṣe pé ṣe òun ló wà ń wọ́n á kọ̀ntínú nǹkan yẹn bí wọ́n fẹ́ travel ni àbọ̀ fẹ́ ṣe nǹkan kan ṣá so gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kí ni tó ń yẹṣẹ́ wò ṣé kò ń ṣe nǹkan àbí kò mọ kò mọ ṣe èyí tí a fi yan ọlọ́wọ́ bá ṣẹ́gbẹ́ nǹkan fẹ́ dáwọ́lé nǹkan tí ó dáa fún mi ni ṣe ń rọrùn fún mi tẹ́pẹ́ nǹkan tí ó ní dá fún yín ìrọ̀lọ́wọ́ bá ṣé mi mi kúrò ń bẹ́ gẹ́gẹ́ bá ní sọ lásán ṣe kọ́ wa rárá no ọfà ẹnu èdè tami ṣé mọ̀ ṣe tó bá píkì yìí tí ò ní kankan lára yóò tuntun ṣe again tí è píkì kan nu ṣé mọ̀ ṣe so eléyìí ni wọ́n ń dífá pẹ̀lú ọkọ̀ ọlọ́wọ́n bá ní wàl azlam rich soon ọlọ́wọ́n ní ìdọ̀tí ni min amali shaitan èṣù ló ń kọ́ yín ní nǹkan yẹn fàṣtẹ́nibù ẹ̀ jìnà sí làálàkùn tó fi hùn ẹ bá fẹ́ jẹ́rì ìnáma yorídù ṣaitọ́nù àyíkẹ́ àbẹ́nàkùn làádáwà tàwọn bàgádá filhamru almaisir ọlọ́ni ṣaitọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ dájà alẹ́ ó fẹ́ ṣe tọ̀m̀bẹ̀lẹ̀kùn láàrin yìí níbi ọtí àti kíni àti tẹ́tẹ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́tí wọn mọ́ padà ń fọ́ra wọn gò lórí ni onítẹ́tẹ́ náà wọn á padà jàtúká náà ni ọ̀yà súdàkùnmọ̀ àǹdíkiri láwọ̀ àdìsọ́lá kò ní jẹ́ kẹ́ kírun mọ́ ọ̀hán ní sọ́lá àti kíni kò ní jẹ́ rántí ọlọ́run ọba kò ní jẹ́ kírun so ló jẹ́ pé àwọn afẹ́sùn wọn wò pé gbogbo nǹkan tí ò bá ti ní jẹ́ kẹ́ ráyè run tẹ́ ẹ bá ń ṣe bí géèmù kan lẹ́ ń plé ni tí ò ní jẹ́ ráyè kódà kẹ́ mọ́ fowó sí okùn sábẹ́ mẹ́sìrì ni kò ń ṣe tó ní owó nìkan ẹlòmíà jókòó síbi ìdí draft ni ọmọ ta ó lè ta twenty hours tí ò ní kúrò bẹ́ẹ̀ eléyìí ṣe kíni sọ́dà wà díkiri lọ́wọ́ ní sọ́la àti sàwọn kan tó ṣe pé ẹ lè ṣe tó ṣe pé ẹ ní fìlì ẹ bọ́ọ̀rù fútbọ́ọ̀lù ní ìsìn ẹ lè plẹ̀ ṣùgbọ́n ẹ padà ṣe kíni ẹ máa fi plẹ̀ wákàtí méjì ní àti rẹ̀ yẹn so ohun ààrẹ sọ pé kíni mẹ́sùrù ni àfi tẹ́ ẹ bá gbé owó lé lórí tẹ́ bẹ́ẹ̀tì lé lórí lágbára ló win lágbára ló máa win tó bá win máa kó ìmọ̀ yẹn ló tó di mẹ́sùrù ṣùgbọ́n ẹ pẹ̀ ń plẹ̀ lásán tẹ́ẹ̀dẹ̀ múra dáadáa ẹ̀ṣí ó lẹ̀ eléyìí ń ṣe kí ni kò sí lábẹ́ méjìlì ni ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe pé ẹ lè lo hours ní computer game àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóyún náà oko sínú méjì torí pé ọlọ́wọ́ bá ní wàyàsú dàkùnmá díkìrìlá wà ní sọ̀lá yóò gun ní kúrò níbi ìrántí ọlọ́wọ́ bá àti irun kíkí pẹ̀lú antonin ọlọ́ni àfíra ẹja wa ń bẹ̀. na washing football òun náà ṣe kí ni ara mi sì rí èmi àjòkò awo awo wo wo wo wọn máa pe irun kọlọn kò ṣàánú wa in fact ẹlòmíì gan tó bá lóun fẹ́ kírun tí máa ní wà lára ẹ̀ tó fẹ́ lọ́wọ́ bọ́ọ̀lù ni ah àdúrà ẹni pé mọ́mọ́ tètè sálámù mọ́mọ́ tètè sálámù ah ẹ̀ka ló ṣọ́ọ̀ṣì wa mọ́mù sálámù bá ipa sálámù alẹ́kọ̀ọ́ bá yóò bẹ̀ síta ni ó fẹ́ lọ́wọ́ abẹ́lómi à ń pẹ́ ah bọ́ọ̀lù ni ó tọ́ màmá màmá kírun mi létà màmá kírun mi létà yasuddakum an dhikri láwọn àni sọ̀rọ̀ mẹ́sìrù ni mẹ́sìrù ni torí pé gbogbo tó bá ti ń gúnìyàn kúrò bí ìjọsìn ọlọ́run ọba tó yẹ kí yẹn ṣe fọwọ́ mẹ́sìrù mẹ́sìrù ni so bákan náà islam ní ká má ṣàbòsí fúnra wa ó lè má jẹ́ pé nǹkan tẹ́ ṣe rìbá ni ó lè má jẹ́ rìbá ó lè má jẹ́ kíni ó lè má jẹ́ tẹ́tẹ́ ó lè má jẹ́ pé ìrújú ńlá kan wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àbòsí míì náà tún bẹ yàtọ̀ sáwọn eléyìí so ẹ gbọ́dọ̀ ṣe àbòsí fúnra yín níbi nǹkan tí ẹ bá ń ṣe so eléyìí náà lọ́dọ̀ títí àwọn kìíní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú yẹn ó ní kìíní tíọ́rì malthus ní tó sọ nípa wípé ayé that is a mọ̀ pọ̀ sí oúnjẹ tí wọ́n dẹ̀ mọ̀ ṣe kí ni tó wọn produce kò ní lè tó àwọn èèyàn torí pé báwọn èèyàn ṣe ń pọ̀ kọ́nà ṣe ń ṣe kí ni kọ́nà ṣe ń ṣe oúnjẹ so nísìnyí kíní tó mú yìí nìyí ó sì ń padà lọ síbi ìròrí àwọn Charles Darwin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mọ̀ á kú pé kí ni gbogbo ọ̀nà tẹ bá lè fi ṣe kí ni tẹ́yìn lè fi gbáwọn èèyàn dànù torí pé n tó ń bẹ lórí ilẹ̀ ò lè tó gbogbo yín àdéhùn burúkú nìyẹn ó fi sùn lẹ́nu pé n tó ń bẹ lórí ilẹ̀ kò tó gbogbo yín o so kí ló máa ń ṣẹlẹ̀ yóò gbé kiri charles darwin wọlé survivor of the fittest ẹni tó bá ṣe kíni tó bá lẹ́mìí òun ni alast so gbogbo ọ̀nà tá a máa fi ṣe jàǹbá fúnra wa ni àwọn sọpọ́tì ẹ̀ survivor of the of the fittest torí ẹni sàn àwọn ìlú kan wọ́n ń pa ìlú kan run wọ́n ń chiti wọn wọ́n ń wọnú ẹkọ́nọ́mì wọn wọ́n ń pa wọn lẹ́kùn wọ́n ń pa àwọn èèyàn wọn ń gbẹ́sẹ̀ lé wọ́n rí nǹkan tó burú gbogbo àwọn nǹkan wọ̀nyí ni offspring látara kíni látara èrò Richard Darwin gbogbo àwọn èèyàn bíi Karl Marx nǹkan kan mọ́ra wọn àwọn èrò yìí náà ni wọ́n kà wọ́n kàwé Charles Darwin òun ló fún wọn ní gbogbo orú àwọn nǹkan báyìí so n ta bá fi lè ṣe alábòsí ni ẹ ṣe alábòsí ẹ pàlú kan ẹ imagine àwùjọ kan bí wí tó ṣẹlẹ̀ sí amẹ́ríkà ni wọ́n mọ̀ pé àwọn èèyàn kan bẹ ní áfíríkà tí ebi ń pa tí wọ́n ń kú lébi àwọn èèyàn kan náà ń produce wheat lamẹ́ríkà ni ó ti rí but for the fact pé ìjọba amẹ́ríkà ni wọ́n fẹ́ kí wheat tí wọ́n ń ṣe nílùú àwọn ni kó jẹ́ nǹkan tó ṣe pé òun ni wọn mọ̀ tán bẹ́ẹ̀ ni excess àwọn èèyàn tí ò níṣẹ́ nínú ìlú hmm, tán níṣẹ́ nínú ìlú ni so láti lè mọ fún wọn ní nǹkan ìjọba ó lọ ra àwọn wíìtì yẹn ó ti ní sìn wọn á rà àbí kọ́ ẹ̀pọ̀ àwọn companies mi yóò rà torí pé kí wọn fẹ́ jẹ́ kí nǹkan títí wọn lọ́fẹ́ kan so wọn á rà tàwọn ẹlòmíì wọn wà lọ dá sómi ẹ gẹ́tì nǹkan tí mo sọ bí ọlọ́jà ní sọ́wọ́n pé kí alágbèyà ń tarọ̀ ọjà tí mo ń ta nǹkan kan mọ́ra wọn nìyẹn yóò wà lọ́ra arú ọjà títí ẹ̀ yóò ra àwọn ọjà títí ẹ̀ yẹn torí pé kò fẹ́ jẹ́ kán borúkọ ọjà yẹn mọ́ ni yóò rọ ọjà títí ẹ̀ ni àwọn lọ bàjá fọ àmọ́ngbọ́rọ̀ àwọn kan báyìí àbá kì í bọ̀ yóò rọ jọmọlá kejì ẹ̀ torí pé kò fẹ́ kán borúkọ ọjà yẹn mọ́ ni yóò wà bàjẹ́ ni but ọjà tó bàjẹ́ yẹn ni kí ló yẹ kó ṣe ṣe bó yẹ àwọn kan nídìí ó yẹ kó lọ kó fún wọn ni àwọn èèyàn ń kú lébi láfíríkà tí wọn rí jẹ àwọn èèyàn kan dẹ̀ ń ran ra kínní tó ṣe pé kínní wọn á lọ dá sínú omi ni torí pé nǹkan tó ń ṣàfẹ́ ni wípé àwọn ò fẹ́ kí nǹkan mi exist nínú ìlú táwọn wà yìí ọjà àtàwọn nìkan náà ni kó ṣàmù lọ so léyìí kí tó ń bí survival of the fittest òní pé ká mọ̀ ṣe kó mọ̀ kó rough kìíní náà ni ká mọ̀ jọ ta fún wa lọ ẹ̀yìn kan àwọn kan kú gbà tá à ń ṣe àwọn kan ah, wàhálà sí tiwọn nìyẹn ló fi jẹ́ pé òyìn kan ní ìlú sí ó kàn wo sunsun sunsun yóò dẹ̀ wọnú ìlú kan yóò lọ wọn yóò mọ kó gbogbo àwọn ọ̀rọ̀ wọn ni fa ó lè sẹ́tì wọn against ara wọn kan máa para wọn gbẹ àwọn náà máa fún wọn lówó máa sponsor wọn ẹ máa para yín káwọn ṣáà ti mọ kó ọ̀rọ̀ yín tiwa. so kí la fẹ́ lóun bẹ léyìí ó ní pé àbòsí nìyẹn ọlọ́run ọba ní kí ni ẹ má ṣe àbòsí fúnra yín sọ àwọn èèyàn oríṣiríṣi ọ̀nà tó fi ń ṣàbòsí pọ̀ jántẹ́rẹ́ sọdọ́bá sọ̀rọ̀ pa àbòsí náà ó kó àwọn nǹkan bíi gara torí pé gáràrù náà gbogbo ẹ̀ ara àbòsí náà ni ṣùgbọ́n àbòsí tún fẹjú ju gáràrù lọ so torí ẹ̀ ní Islam fi gbé àwọn nǹkan kalẹ̀ tó ṣe pé tá a bá ní ká máa mẹ́ńṣọ̀n ẹ̀ kọ̀ọ̀kan àsìkò á lọ láwọn nǹkan tí islam ní ẹ lè tàn kàn báyìí ẹ lè tàn kàn báyìí ẹ lè tàn kàn ilé wa kí ni nísìnyí tí islam fi ní ká má tẹ̀lé ká má tẹ̀lé yìí tẹ bá kó gbọ́n nǹkan yẹn jọ tẹ bá wò ó ìsílẹ̀ kó jẹ́ rìbá ọ̀ kó jẹ́ kíni tẹ́tẹ́ àbí kó jẹ́ gáràrù àbí kó jẹ́ àbòsí tẹ bá wò lọ àwọn nǹkan tí islam bá ní ẹ má tà lọ́jà àbí kẹ má ṣe níbi ọ̀rọ̀ olówóde tẹ bá wò dáadáa yóò fọ́ọ̀lù síbi àwọn nǹkan yìí yàtọ̀ sáwọn nǹkan míì bíi irú ẹ má tẹ̀lẹ́dẹ́ẹ̀ ẹ má jẹ ẹlẹ́dẹ̀ ẹ má mutí ẹ má tọ́tí tó ṣe pé àwọn yẹn wọ́n dá wà lọ́tọ̀ ni ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan tó jẹ́ àlàálì fún wa nípìnlẹ̀ tẹ̀sùn wa ní ká má ṣe tá a bá farabalẹ̀ wò dáadáa a rí pé fún àǹfààní wa ni ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ní western economy ni àbí capitalist economy àwọn ò máa ń káwọn apààyàn lẹ́kúnlọ́ káwọn ṣáà ti máa méèkì kíni kan máa méèkì o òun ni wọ́n fi rọjò ọlọ́jà tí wọ́n fọ́ bọ̀ nínú Islam kò dáa ìkan lára àwọn olùṣòwò ní saudi èyàn kan ti lọ bá tó ṣe ipò ó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ òun ta ọjà ti ẹ̀ ní káníyàn ń ta ní bí i 1000 naira ẹni tó fẹ́ rajà wá ná sí 800 naira ó wá ní á ah, mi lè ta tèmi ní 800 naira ṣùgbọ́n lọ́sọ́dọ̀ ẹni yẹn òun lè ta ti ẹ̀ ní 800 naira ṣáwa lè ṣe bẹ́ẹ̀ eh ṣàlè that is nisun bí yàgbà tó máa rà tó ń gbogbo fún rẹ máa tó ti rà ní bí yóò rà ni kíni ó nine hundred naira wọ́n fẹ́ kó tan eight hundred naira fún ẹ bọ̀ ó mọ̀ yìí pé ẹnì kejì òun bí yóò rà tiẹ̀ ní six hundred naira nígbà tó máa bi tó ti so wọn ò ríra ní ètò ríra mọ́ ó dẹ̀ yìí ṣùgbọ́n òun tó ń tọ́kẹ̀ sọ́dọ̀ ẹni tí ṣe kí ni tó lè ta ní ètò òun tí islam lára nǹkan tí islam tí ó ń pa ṣe bí ìtọ́pọ̀lọpọ̀ a máa sọ ni pé kò síbi tẹ́ ti lè rí ní kò síbi tẹ́ ti lè rí ní price adẹ́mọ̀ kúmi tó ti lè rí price yẹn wá ṣùgbọ́n àfẹ́ kó lọ bòmí ọ̀dọ̀ wa náà ni àwa gbòòrò àpà tànàbà muhammad sallallahu alaihi wa sallam ló fi ní pé inna tujara yub'athuna yawm al-qiyamah fujara àwọn oníṣòwò ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n gbogbo tó bá jọ́ngbọ̀n ní al-qiyamah sọ àyàn kan wá bèèrè pé lójú ọlọ́run bá ṣe bí kátàkárà nǹkan tó wà láàrin ànábì ní bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ní yuhaddithun wọn mọ báwọn èèyàn sọ̀rọ̀ exhibun wọn dẹ̀ mọ parọ́ fayahlifun wọn tún mọ búrakun wọ̀yá samun wọn dẹ̀ mọ ṣẹ wallahi kìíní eré ayẹyẹ àwọn náà kò sóyè ń bẹ la máa jẹ́ ń bẹ ó dẹ̀ pé ọlọ́run pa ṣùgbọ́n tó dúpọ́ kí ni ó fẹ́ mẹ́kì owó aljasha tijari commercial greed irú ẹ̀ tó ṣẹlẹ̀ séèyàn kan náà náà àwọn olówó Saudi gan tó ṣe ń bẹ láyé sí ó wà ní tóbi poultry nǹkan kan mọ́ra wọn wọ́n máa ń ṣe ẹlòmíì àti mọ́ mo yẹ sọ díẹ̀ yìí ó léyìn kan tó ń ṣerú ọjà yẹn náà ó wá gbọ́ pé kìíní ẹnìyẹn lọlẹ̀ ìpẹ́ ẹnìyẹn lọlẹ̀ ó dẹ̀ lọ kó fún ìpè gbà kí n tún jí sókè para bọ́dẹ̀ jọ ṣe kí ni wọ́n jọ ṣe irú bísínẹ́sì kan náà tó bá yẹ páwà ní kí la máa ah ọlọ́run dúpẹ́ o yẹn lè ṣe sájá tó ṣukiri gan pé ah, ráìvà mi ó lọlẹ̀ ló ń wò pé ah kẹ́kọ̀ọ́ náà sí tẹ̀yẹ̀kọ́ dídìyàn kan lọ́wọ́ ẹni ló lọlẹ̀ yìí nìyí gbà ìyẹn wo báyìí pé ah ṣírò èèyàn báyìí ṣe kò lórí ilẹ̀ mi náà sì ní tí máa mẹ́kì ìyẹn ò ní kíkí ni kò mọ́ mẹ́kì ní tí ń bá rẹ̀ ní mẹ́kì ni the fact pé ò ta mọ́nì kò túmọ̀ sí pé kí ni máa mẹ́kì ẹ̀ ọlọ́run bá lè darí àwọn èèyàn lọ síbòmí ni so why ti mi ilé assist ẹ kí business ẹ fẹ́ kú ìtì ìsìláàmù tó ń tiwa lọ nìyí ká lè ní ẹ̀mí dáadáa ká mọ̀ wò pé kí a ti má blọ́ọ̀kù yẹn kan ẹlòmí àwọn oṣù pé ah bí ẹ̀kan sọ fún mi ọjọ́ mélòó kan sẹ́yìn pé ok èèyàn kan ti ń ṣerú bísínẹ́sì kan ládùúgbò kan èèyàn kan náà wà wò pé kò náà ṣerú bísínẹ́sì yẹn mo ṣe nǹkan tó wáyé náà wọn pẹ̀lú àwọn bọ́dà wọn pẹ̀lú àwọn ní kiri ó mọ̀ wọn fẹ́ bọjà mi jẹ́rìí ta ló sọ pé gbà tí wọ́n ti ṣe bísínẹ́sì yẹn ẹlòmí ò gbọ́dọ̀ ṣe mọ́ una wa lọ ta wa lọ ta rọjà mi náà fílẹ̀ kó ta arísìkí ti tiẹ̀ kò lè jẹ́ títí ẹ̀ títí ẹ̀ ò lè jẹ́ tiẹ̀ kò dìran lọ́wọ́ sọlọ jẹ́ pé ọ̀nà tí Islam gbé kalẹ̀ ó yàtọ̀ sí ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣe kánípà wa mùsùlùmí gangan fúnra wa tá a bá ń tẹ̀lé àwọn principles tí ẹ̀sìn gbé kalẹ̀ lórí bá a ṣe ń lò nínú ẹkọ́nọ́mì ni wàláyà àwọn èèyàn máa kọ́pì wa ẹlòmí ó dẹ̀ mọ embrace islam látàrí ṣùgbọ́n àwa gan fúnra wa ní ọ̀nà tí àwọn capitalist ń lò làwọn náà ń lò kó ṣáà jẹ́mi nìkan kó mọ̀ jẹ́ ní bọ́dì mọ́ tó bá ṣe pé mo lè team up pẹ̀lú àwọn èèyàn kan ká bá ti èèyàn kan jẹ́ nìyí kó mọ̀ rí business yẹn ṣe mọ́ ká ṣe é. so gbogbo àwọn nǹkan yẹn nǹkan tí ẹ̀sìn tí ó kọ́ ni for instance nínú ẹ̀sìn Islam àtẹ̀sọ̀rìr kálá ń fi fixed price sí ọjà tí ìjọba ó gbófin wá ni pé ọjà yìí ẹgbọ́rọ̀ tà á ju báyìí lọ Islam ni kò dáa àfi fún ìdí pàtàkì torí pé ọjà tó ní ká má tà ju báyìí lọ ó mọ iye tẹ́ni yẹn gẹ̀ẹ́tì ẹ bí àpèjúwe ẹni tí ó ní àmì ìlẹ́ta tèmi ní báyìí but ẹni bá lọ́wọ́ lè ta tiẹ̀ bẹ́ẹ̀ tó bá rajà lápèjúwe ó rà ní eight hundred ìjọba dẹ̀ fọ́ọ̀sì wọn pé kí wọ́n ta seven hundred àbòsínà ṣe fún àbòsínà ṣe fún ṣùgbọ́n recitation tó ṣe pé ó lè jẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n mọ iye tó rà òun náà wá wò pé ah, àwọn èèyàn ti náà nídìí nǹkan gan nǹkan nǹkan mọ́ra wọn gbàtán ti nídìí ẹ̀yìn ní opportunity ní kémi náà ṣe kíni kí n ṣáwọn ládàá òun náà lánú òun náà ṣàbòsí fáwọn èèyàn nínú situation yẹn ni ìjọba lè come in láti sọ pé ó oh, gbọ́dọ̀ takiní ju ìbáyìí lọ torí pé kí ni ó fẹ́ exploit wípé àwọn èèyàn ń jìyà fún nǹkan yẹn ṣùgbọ́n táwọn èèyàn bá jìyà fún tẹ́bí ti ń lọ smoothly onírẹ̀ tàtítà jẹ ní ètò wù bọ̀ níbi economy kìíní ni wọ́n lè fix the price yẹn ni ikọ̀ ẹ̀gbọ̀rọ̀ tájú báyìí lọ Islam lòdì sí irú irú nǹkan bẹ́ẹ̀ lára ẹ̀ oníbẹ̀sìn ká mọ́ lọ pàdé àwọn tí wọ́n ń tajà tán kọjá bọ̀ wá ká mọ́ lọ pàdé wọn lójú ọ̀nà nítorí pé kí ni a fẹ́ kí wọ́n ní direct access sí àwọn aráàlú tó bá ní direct access sí aráàlú ni ó ti ń san àwọn aráàlú aríkìní ẹ̀rà chipa so àwọn wa block wọn ni a sọ̀rọ̀ pé kán díkà wọn ta àwọn àbá wọn ta ní títà tó ṣe pé a jẹ àwọn aráàlú jẹkújẹ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam látàlá káwòrò kùbà ẹ mọ̀ lọ pàdé àwọn tó ń gbọ́jábọ̀ wa sọjí káwọn èèyàn wọnú ọjà kan wò káwọn náà ta iye tó bá wù wọ́n ṣùgbọ́n ìlọ búlọ́ọ̀kì wọn lójú ọ̀nà ní kí ní ìnira ni ó jẹ́ fún àwọn then at the same time ní ẹ lè má jẹ́ kí àwọn èèyàn náà káwọn náà ta bó ṣe wù wọ́n ló jẹ́ pé ẹ̀sìn fún àwọn tí wọ́n lọ́jà tó ń gbọ́jà bò wá ní kíní pé tó bá rí pé èèyàn kan wá wó ilé ẹ lójú ọ̀nà lápẹjú àbótiẹ̀ wá tó wà àkóṣe lójú ọ̀nà pé nǹkan jẹ́ ń bẹ́ẹ̀ ṣe nǹkan báyìí ó wá rí pé iye tó ta kíní ẹ bí ìgbà tó ṣe pé ó ti gbẹ́ ẹ onírẹ̀tà ti ṣe kí ni sọ wípé òòtà fún mọ́ni so torí pé kí ni alghabnu náà ń pè nǹkan ẹ̀ so ni khiyaru alghabni mo rí pé mo tà nǹkan fún yẹn àbí mo ra nǹkan lọ́wọ́ yẹn ẹni yẹn ni ó gbá mi níbi nǹkan ẹni islam fún wa ní ìgbàláyé pé kí ni a carry voki transaction àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn nǹkan tó ṣe pé ó ń bẹ nínú islamic economy tó ṣe pé gẹ́gẹ́ bí mùsùlùmí a ní láti mọ̀ so that a máa lè ṣe ẹkọ́nọ́mì wa ní ìṣe tí ó bá ti tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala mu that is ẹ̀kọ́ tí ọlọ́wọ́ bá ti òfi kọ́ wa so nítorí àsìkò màá fẹ́ dá dó báyìí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala yìí tí a bá ra sọ náà kọ́nà bá kó lè kúlù fún ìkọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka sọ pé a máa ní àwọn operation but ṣé àlọ́ mo ní pẹ́sẹ̀ mẹ́ta tí mo fẹ́ bí lọ́wọ́ àwọn ọ̀sán bí mo bá ti wá ní àǹfààní. àwọn ọ̀nà tuntun kan àti tí wọ́n fi máa transportation wọ́n á lẹ́ẹ̀dẹ́ bíi taxi ẹ̀ máa tó wọn ní uber wọn. nǹkan tí wọn á gbéyàn gbéyàn sanwó fún wọn àbí kí wọn yọ owó yẹn látòrí atm card láti lórí àkáǹtì náà tí nínú àwọn nǹkan tí wọn fẹ́ tó jọ mọ́ àwọn nǹkan tẹ ṣàlàyé ni pé wọn bá padà introduce ẹnìkan pẹ́pà tọ̀dọ̀ wọn lẹ́nu yẹn ti wá tó ń lo kínní yẹn àwọn iléeṣẹ́ yẹn máa wá fún ẹnìyẹn lówó àmówó tó fún yẹn kò lè gbà òun náà padà máa fi wọ mọ́tò yẹn dìmọ́ tó bá ṣe ń rí àwọn èèyàn connect mọ́ kíní yẹn tó òun lè máa wà pẹ́ pẹ́lú àwọn oṣù mẹ́ta kò ní sanwó kankan owó yẹn lòun mú owó yẹn lọ́ máa lò ìyẹn ni wọ́n ń lò láti fi advertise nǹkan yẹn ìwọ máa sọ káàkiri ẹni tó sọ fún òun sọ kí débi pé bí wọ́n ṣe ń sọ fẹlẹ ìwọ ti gbà gbogbo ojú lọ́wọ́ ẹnìkan tún gbà mọ́ tiẹ̀ dáàsì ẹ̀kàn rẹ lómìn á máa lo mọ́tò yẹn kò ṣe bó sanwó kankan ibi tó ti ń rí owó yẹn ni bó ṣe ń yáwó yẹn mú wáyé ìwé ẹni àkọ́kọ́ tẹ̀ mú wáyé á sanwó kankan. bó ni ó máa ṣe kọ̀nẹ́tì mọ́ àwọn pọ́ǹpù yẹn. ẹ nǹkan tó máa ń ṣe ni pé bóyá látọ̀ íńtánẹ́ẹ̀tì ni pẹ̀lú pé omi yàn wá yẹn àtọ̀dọ̀ ẹ̀ ó gẹ̀tì wá àtọ̀ bí àkáǹtì tẹ̀ àti bí àkáǹtì ẹ̀ tó ní lọ́dọ̀ wọn ló máa ó lọ́dọ̀ kó máa tẹ nọ́mbà kan fún ẹnìyẹn tá fi mọ̀ pé òun ló àtọ̀dọ̀ ló ti wá àtọ̀dọ̀ ló wá ọmọ application ni kí ni ẹ bá da download application sórí fóònù ẹ bá ti nídìí wọn ẹ kàn máa sọ fún ẹ máa àtẹ̀sẹ̀ kan àgbà. àgbà ní tí mo ń béèrè ni pé ẹni tó fẹ́ rí fẹ́ bó ni wọ́n ṣe mọ̀ pé àtọ̀dù ẹ̀ ni. ẹ ó ti ní bá ṣe máa ń ṣe ní orí ibi nìyẹn ó ti ní kóòdù tó máa fi sí wọ́n á tètè mọ̀ ẹ́ wọ́n á ti mọ̀ ẹ́ òun láti bẹ́ẹ̀ wọ́n á kéré jù. ṣé ṣàròwó ti tiẹ̀ náà máa ti yọ owó ẹnìyẹn ni àbí. wọn ò ní yọ owó láàárọ̀ ẹnìyẹn àwọn àwọn àwọn fẹ́ fún un látọ̀dọ̀ tí wọ́n ní. inú owó tẹ̀ ní ẹ̀dẹ̀ sàn náà ni ó ti. so ti no one ní ọ̀nà ẹni yẹn o but àwọn máa fún un ní. nísìnyí tí mo sọ sí ni pé ebi ti lo owó bá mi so nígbà tí mo lò ó wọ́n yọ owó mi àbí na wọ́n ti mọ̀ mí ẹ̀yin wá fẹ́ lò èmi àbẹ́mi wá ṣáà rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ ẹ́ lówó bá but wọ́n á jẹ́ kí wọ́n mọ̀ pé túrù mi ni ẹ fi wá but wọ́n á máa yọ owó kò ń ṣe inú káàdì tèmi náà ti yọwó inú káàdì tí ni wọ́n ti yọ owó but the only thing ni wípé ok for pé mi mo rí fẹ́ yín wá ní ṣé náà kò sí nǹkan tí ó burú ń torí pé ọjà tẹ́lẹ̀ fẹ́ rà ní ọ̀fun so eléyìí tó kan ó yàn wá so ọ̀fun náà ní èkèrè lópin ìgbà tí ó bá ti parọ́ fún ẹni tí òun wà táwọn bá rẹ̀ wò relatively ni kíni wọn ni ó wà òkè ní ìdàtí wípé taba compare mo wo taxi mi náà tí à ń wọ̀ so bí àtàwọn bá gba bí two thousand five hundred lọ́wọ́ yín àwọn ní taxi mi lè gba two thousand àbí kan gba one five eléyìí dẹ̀ ni ó lè sí ó ní gbogbo ẹ̀ nínú nìṣó àwọn prefer rẹ̀ láti mọ lòlónì torí ẹ̀ ló jẹ́ pé àwọn ní taxi mi ń complain gan nísìnyí ipò wọn fẹ́ lé àwọn wọlé ni so ìyẹn rẹ̀ ní pé kí complain wá káwọn náà fi èsì sí inú títí wọn náà ni so that wọn á lè jọ compete favorably ni so kò sí nǹkan tó burú mẹ́ tó bá yẹ pé agbègbè yìí nìkan ni à ń sọ̀rọ̀ nǹkan ṣùgbọ́n tá a bá ń wo pé tíyẹn lè máa ṣerú iṣẹ́ yẹn ibi tí iṣu lè wà nìyẹn torí kó ṣe ṣe kó ṣe pé ẹni tí ó sọ yìí pé òun fẹ́ bá uber lọ ó lè jẹ́ pé kí ni ìgbà tí n bá dá ẹ̀yìn sí wọn á sọ ibi tí mo wà pé mo wà báyìí so wọ́n sọ fún mi pé kì bíi mélòó kan wà ní káàpù bíi mélòó kan wà so èyí tó jẹ́ the one ó ti ń sìn ti sí mi àyè bẹ́ẹ̀ kọ́ so tó bá dé màá so gbogbo ọ̀rọ̀ owó a yẹn sílẹ̀ kí fún cash kí n sanwó atm card ni so ìyẹn ó lọ báyìí ni ṣùgbọ́n bí tí ìṣù wà ní pókè ká ní pé ẹni tó ń lọ ilé aṣẹ́wó òun ni ó pè ó pè ló pẹ ẹni tó ń wa kìíní ẹ ìyẹn dẹ̀ ni ó jẹ́ mùsùlùmí gidi ìyẹn ni tó ń wa ọkọ̀ yẹn náà ṣé ó lè sọ wípé òun ò gbẹ́ni yẹn àbí compulsorily ó gbọ́dọ̀ gbé ẹni yẹn torí wípé company uber so àwọn ni wọ́n ń darí gòkè gbẹ́ni yá àbímọ́gbẹ́ni yìí so eré abẹ̀yẹ ló lè ti fẹ́ ní issue fún ẹni tó jẹ́ mùsùlùmí tí nǹkan yé so lè jẹ́ pé àwọn tó ń lọ night club àwọn tí wọ́n mọ̀ pé tó ń lọ ilé aṣẹ́wó àbí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ìbàjẹ́ kan ó ti ń sìn àwọn ló máa gbé kò dẹ̀ lè sọ pé òun ò gbé wọn kò dẹ̀ gbọ́dọ̀ gbé wọn islamically tó bá mọ̀ pé ibi tí wọ́n lọ nìyẹn so ibi tí issue lè wà nìyẹn ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ owó yẹn ni kò sí nǹkan tí ó burú lọ́wọ́ nípa ọ̀rọ̀ agreement and commission lórí ilé kí ni ojú sísá. náà kí ni nǹkan tí a gbà lérò pẹ̀lú agreement agreement lórí kíni kí náà agree lé lórí ṣe ń ta gbà lérò pẹ̀lú agreement òun ni pé ẹnìyẹn tí ó bá sanwó yìí tó bá ba nǹkan kan jẹ́ wọn ó fi owó yẹn tún nǹkan tó bá bẹ́ ṣe tó yẹ pé nǹkan tán gbà pẹ̀lú agreement yẹn kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n tó yẹ pé nǹkan tá pẹ̀lú agreement ni wípé a san owó ni yóò rẹ̀ jẹ́ àjẹmọ́nu landlord bí wọ́n ṣe ń gbà láwọn àyíká eléyìí àbòsí ni so lára àwọn kan tí ó yẹ kó máa bẹ nínú ẹkọ́nọ́mì wa ni wọ́n láwà nam commission agent ó bá wa wálé ó ní right àti gba commission bóyá in amount àbí nkíni in eh, percentage ó ní right láti gba commission tó bá wálé sọ́lá ọ̀rọ̀. ẹni béèrè pé tàbá rí ìgbà kan tí wọ́n fi ṣèèbù owó sí báńkì tó wá rẹ pé àmì ọkọ ẹ̀sọ́ bẹ́ẹ̀ kan wọ́n ṣẹlẹ̀ pẹ̀lú owó bẹ́ẹ̀ sọ àbí wọ́n jí tí báńkì abẹ́rẹ́ yẹn bá ń wíìlì láti fún yàn ní owó yẹn padà sí yàn nípa owó rẹ̀ ó lè ní. ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ló ní báwo ni interest ló wá gorí owó yàn nínú savings account ní báńkì báwo ni ṣe lè dúró ìwé pẹ̀lú ẹ̀. ẹlẹ́kẹta ń pé cooperative society ṣe pé wọn ń gba interest bọ̀ tí kò gbà pé wọn láti ní savings pẹ̀lú wọn kí ọkàn tó yẹ ló ṣe àlàyé rẹ̀ nam ẹni tí ó tọ́jú owó sí báńkì hmm, tó tọ́jú owó sí báńkì ṣé ó tọ́jú owó sí báńkì ni ó yá báńkì lówó àti yẹjú yẹn sọ ẹni bẹ̀rẹ̀ tó wá lọ kó owó sí báńkì ìsìn òun ṣe nǹkan àmọ́ náà ló fi sọ̀rọ̀ báńkì ni ó yá báńkì lówó ni so tí báńkì bá jóná àbí kankan ṣẹlẹ̀ ó ní right àti gba owó ẹ̀ padà bọ̀tẹ́ni tó tọ́jú owó sí yẹn kan lọ́wọ́ ni tó ti rí sìn kò ní right àti gbowó yẹn padà tí nǹkankan bá ṣẹlẹ̀ sí owó yẹn àfi tó bá ṣe pé kíni àfi tó bá ṣe pé ẹni yẹn wà negligent lókù bóyá òun náà kàn gbé síbi ẹgbẹ́ ilẹ̀kùn rẹ̀ ó ti nísìn o lè bá wọlé ó rẹ̀ ó gbé owó ń tiẹ̀ so irú yẹn nísìn yóò sanwó yẹn padà torí pé wà negligent ṣùgbọ́n tọ́jú owó síbi tó yẹ kó tọ́jú owó sí o lè wọlé wọ́n wá bẹ̀rẹ̀ sí tu gbogbo ilé káàkiri nípa àwọn arúgbó yẹn wá gbé lọ ẹni àásùpá ẹ̀ẹ́ ah, ọlọ́run aṣàánú wa kankan ṣùgbọ́n bó wa lówó tèmi ń sìn kò ní láti béèrè owó yẹn mọ́ torí pé àmánà ló gbé sí ẹnìyẹn lọ ẹni yóò lè jàmbá àmánà so ìyẹn ni kò ní gbà padà so yàtọ̀ ń bẹ láàrin ẹni tá a tọ́jú owó sí lọ́wọ́ àti irú báǹkì tá à ń ọ̀pẹ́rẹ́tì báǹkì lónìí ẹni tá bá dẹ̀ yá lówó owó yẹn a àti gbà padà ṣùgbọ́n a gbọ́dọ̀ sí i sọ̀rọ̀ mi a gbọ́dọ̀ gba èlé sí i tá à ń pa fẹ́ gbé èlé a fẹ́ gba pọ́fìtì a ṣe bísínẹ́sì papọ̀ nìyẹn náà ẹni tá a tọ́jú owó sí lọ́wọ́ owó yẹn owó àmánà ni ṣùgbọ́n òun náà ṣe kí ni kò ní ráìtì láti ná owó yẹn kò ní ráìtì àti yọ kọ́bọ̀ nínú owó yẹn àfi tó wá ṣe pé kí ni tí ó bá gbá yọ̀ǹda wa tó bá ti wá gbá yọ̀ǹda wa ó ti di lóònù nìyẹn ó ti kúrò ní kíni àmánà tàgbélé lọ́wọ́ ọláwà na pẹ́ṣẹ̀ ẹlẹ́kẹ̀. ẹgbẹ́ báwo lè ṣe lè dispose owó tó bá jẹ́ interest tó bá náà owó tó bá jẹ́ interest tí wọ́n bá wà forced láti fi owó sí bank ẹ tó wà forced láti fowó sí bank làlúrí tì lọ síbẹ̀ torí pé owó yẹn pọ̀ ní lẹ́fù gbé tó bá kó sílé nìyí ó ti sìn bí ó lè lè wá ó lè lè wá jí lápèjúwe tó wà fowó sí bank àbí kankan làlúrí jẹ́ kó mọ fowó sí bank nìyí ìpìlẹ̀ ni pé banks tá ń rí conventional banks ìpìlẹ̀ nípa àlè fowó síbẹ̀ torí pé kí ni owó yẹn tá a bá gbà lọ wa wọn ò fi yẹ ẹlòmíì ní èlé ni so àwa náà dẹ̀ ní àti di mú kìlù rìbá à ń jẹ́ kán mọ rí rìbá rìbá jẹ pẹ̀lú ẹ̀ ànàmì sọ lásán rẹ̀ ó ṣe bèrè kí ni àákẹ́lẹ̀ rìbá wọ́n mú kìlà ẹni tó ń jẹ́ tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ń gbèlè àtẹni tó ń aláwọ̀ àwọn èèyàn láti lè máa jẹ èlé ó ní kí ni òun máa fi ìfìmí sọ́wọ́ nǹkan kan náà ni wọ́n níbi ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá wà first ní láti fi owó sí báǹkì ní so èèyàn ní excuse ńgbà yẹn láti lè fi ṣe owó tó wá fi sí ilé ìlé ẹ pa sọ fún apá ìyá wọn lówó ni kò yẹ káwa gba èlé but àwọn ti dísẹ́ ìpá wọn mọ́ fi èlé sí ni kí ni ká ṣe pẹ̀lú owó yẹn àwọn afẹ́sìn wọn jókòó wọn wo kíní láàrin ara wọn ní àwọn fi kàǹsù oríṣiríṣi àwọn kan ní kan fi ilẹ̀ pẹ̀lú wọn kò ń ṣe owó ẹ̀ owó àrámù ni àwọn kan ní tẹ́bá filẹ̀ pẹ̀lú wọn bígbà tẹ́ tún ràn wọ́n lọ́wọ́ sí nìyẹn ẹ gbà á ẹ fi tọrọ fún àwọn aláìní ṣùgbọ́n ẹ má ní lẹ́mi pé kí ni ẹ̀ ń ṣe sọ́dáka ẹni lẹ́mi pé kí ni ẹ̀ ń gbé kíní yẹn kúrò ní ọrùn títí sọlẹ́ ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n mú ṣùgbọ́n wọ́n ní kí agbèkúrò ọmọ àkànṣe pa máa fi fún ìyàwó wa ọmọ wa ìyá wa bàbá torí pàrọ̀ ilé àwọn tí a ní responsibility lè lórí ni so mo wá fi owó interest tó yẹ kí o dispose kò máa fi gbọ́ ojúṣe ẹ̀ wà ní ṣe bébì kan mo ná wọ́kọ́ ló ná bọ́ ọmọ ẹ ló ná fún ìyàwó ẹ ló ná fún ọ̀nà fún ìyá rẹ̀ ọ̀nà fún bàbá rẹ̀ nígbà tó ṣe pé ìwọ náà lè ọ̀nà ni so wallahu alam. ẹ̀rìn kẹta ní cooperative society tí àwọn kì í ṣe lórí interest but ó máa ní savings lọ́dọ̀ àwọn kan tó lọ́wọ́ náà a ní láti mọ details eléyìí tàbá ní cooperative society tó ṣe pé ká tó lè ṣe kí ni ká tó lè yẹ lówó o ní savings pẹ̀lú wọn owó tí mo bá fi sọ́dọ̀ wọn fún oṣù mẹ́fà tí wọ́n ń ṣe mọ́jẹ̀mí ẹ kí náà fowó yẹn ṣe a ní láti mọ̀ yẹn tó bá ṣe pé àwọn gan fúnra wọn ń lo owó yẹn wọ́n ń lo owó yẹn kí náà ṣe yẹn ṣanṣanfani àbọn ṣanṣanfani bẹ́ẹ̀ ṣanṣanfani náà lẹ́yìn oṣù mẹ́fà wọn sọ wípé kí àwọn yá mi one million but one million náà ni kí n dá padà ṣé one million mo dá padà in natural sense mo ti dá padà one million torí pé mo ti fowó kan sọ́dọ̀ wọn tẹ́lẹ̀ tí wọ́n ṣe àǹfààní bí owó yẹn wà kó ló kárdì jẹrẹ náà fún àǹfọwọ́ rìbá ẹni lóhùn tẹ bá fún yẹn tí ẹ dẹ̀ ra àǹfààní bẹ́ẹ̀ tẹ stipulate àǹfààní fọwọ́ rìbá rìbá ni so àwọn tó máa ní ká tó lè yẹ lówó wàá tọ́jú owó oṣù mẹ́fà sọ́dọ̀ wa náà tán bá fọwọ́ kan owó yẹn ó túmọ̀ sí pé kí ni ó fọ́ọ̀lù sí abẹ́ nǹkan tí àwọn afáàmù ń pè ní hamishul jediya hamishul jediya òun náà ni commitment ẹ̀ ẹ̀ fee so to say that is owó tí wàá san láti lè jẹ́ ká mọ̀ pé kí ni ó wà committed ṣùgbọ́n wọ́n yẹ mọ́ jẹ̀mú táwọn afẹ́sìn gbélé ni pé ẹ gbọ́dọ̀ ná o ẹ gbọ́dọ̀ ná ẹ gbọ́dọ̀ consider as part of owó ẹ̀ gan ẹ gbọ́dọ̀ consider as part of owó ẹ kàn keep ẹ ẹ kíp ẹ so tó bá jẹ́ pé nǹkan tẹ́ máa fẹ́ náà ni àbẹ́ máa consider as part of owó ẹ ìdọ́gbọ́n gba rìbá ni ó burú ju ẹni tó gba rìbá direct lọ ọlọ́wọ́ ní ìbéèrè pé ìgbà wo lèèyàn lè fún ẹni tí èèyàn yá lówó ìgbà wo lèèyàn lè fún ìgbà tó tó san owó yẹn padà. na mo dìpẹ́ lórí bó má ṣe àgbélé lórí agreement ni owó tí mo yẹ yìí ọdún kan ni ọdún méjì ni oṣù mẹ́fà ni oṣù mẹ́ta ni so agreement ni so Islam dẹ̀ encourage wa kí a pé àdéhùn wa ni wọ́n tó agree pẹ̀lú yẹn pé wà á san owó lásìkò báyìí san owó yẹn ní àsìkò báyìí alára àwọn problem tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ní ò ní pé mo yáwó lọ́wọ́ èèyàn nísìn ó wá di pé kí ni mò ń àsìkò tó yẹ kí n san ohun tó màá rántí pé ah mi náà dẹ̀ ń lé kí mo fẹ́ ra kíní kan mo fẹ́ ra kíní kan màá máa wo àǹfààní ara mi mi ní wo àǹfààní ẹni tó yá mi lówó ìnira tó lè ba látara ìdá owó yẹn padà so kíní yìí ó pọ̀ ó láàrin àwọn brothers àmọ́ ṣe nǹkan tó lè burú jáì ni gbogbo tó wò tó fẹ́ ṣe láǹfààní yẹn ní tó ṣe pé nǹkan ó lè jẹ́ àwọn nǹkan luxuries mi ni ó dẹ̀ ń pẹ̀yàn kan lẹ́kún ó ṣe fún ẹnìyí ní owó títí ẹni luxuries yẹn ni kò suspend ẹ̀dìgbà tí kíni tí wà bá ní so lára nǹkan yẹn ni kò ń jẹ́ kẹ́lómi fẹ́ yáyàn lówó gan torí gbọ́n kó tó ń bá yáyàn lówó ni àti gbà padà lọ́wọ́ ẹni yóò tún di wàhálà gbogbo àwọn kan tá a ní láti túnṣe láàrin ara wa lélẹ́yìí sọ wọ́n láwàá. No. Jaiz Bank. ìdọ́gbọ̀gba rìbá náà ṣùgbọ́n ẹbí nǹkan tí mo sọ fún wa nìyí ṣe rí àwọn èèyàn ṣí kinní kalẹ̀ ni wọ́n á ní islamic kinní kan láti lè fi dàìfàtì àwọn èèyàn kúrò níbi nǹkan táwọn kan ṣe ni wá síbi títí wọn but ẹni tí ó fẹ́ dá islamic bank ilẹ̀ àbí islamic kinní kan wọn ó gbọ́dọ̀ kọ́ mú òfin ẹ̀sìn dáadáa nípa nǹkan tó fẹ́ dálẹ̀ two ó gbọ́dọ̀ ní kíláàsì pẹ̀lú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé nǹkan fún rẹ̀ ní yóò wà money hungry tó ṣe pé nǹkan fún rẹ̀ ní owó ló ń wá so ní ìsìn láwọn lárúbáwá ní àwọn islamic kìíní islamic kìíní kan ó pọ̀ jàǹtìrẹ́rẹ́ tó ṣe pé tẹ bá wò ó ní un islamic ni wọn ṣùgbọ́n wọ́n sọ pé islamic àwọn èèyàn tí wọ́n dẹ̀ fẹ́ tán láníyàn dáadáa táwọn fẹ́ ṣe dáadáa wọ́n rọ́ sínú àwọn nǹkan wọ̀nyí ìbọn ti ní islamic ni sọ lómi ìgbẹ́ yóò lọ wọ́n àwọn àfáà tí ó gbádùn tó ṣe gbogbo nǹkan aláàlẹ́ aláàlẹ́ lọ́dọ̀ titi wọn wọ́n ní àwọn kìíní ṣẹ̀ríà kìíní àwọn ni board of trustees wọn àbí àwọn ṣẹ̀ríà kìíní wọn òun lélẹ̀ advisory board òun lélẹ̀ ẹ wọ advisory board ní ẹ̀rí bí àwọn tó ṣe gbókè wọ́n ní kò sí nǹkan tó burú bí rìbá àwọn tí ó ṣe kìíní so eléyìí pọ̀ dáadáa ńlẹ̀ lárúbáwá ni aburú táwọn eléyìí ń fà fún Islam ní ojú aburú tí àwọn conventional banks ti wọ́n ń ṣe lọ torí pọ̀ eléyìí àti mọ̀ pé àwọn conventional banks àti mọ̀ pé kí aramu làwọn gbé dání bọ́tá ní tó ń gbé àràmù dání bọ̀ tó ń sọ fún apá láàlì ni so mọ́jẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ yẹn mọ́jẹ̀mú yẹn wrong nítorí pé kì í ẹ àlè yẹ lówó tí wàá fi ra nǹkan ṣùgbọ́n ṣùgbọ́n a lè ṣe kí ni a lè ra ká ta fún ẹ náà wọ́n ra wọn ta fún wa eléyìí sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn gbà wọlé do àwọn afẹ́sìn mi náà wọ́n ní ìdọ́gbọ́n jẹ rìbá ni torí pé ìsọpọ̀kẹ́ ẹ̀ẹ́ àárọ̀ a máa tà á fún ẹyẹn in tó ṣe tásítì náà ni kò ya lówó torí pé tó wà bá gbà bá padà ní kò ń ṣe dédé owó tó fi ra yẹn ni wàá gbà lọ́wọ́ ẹ̀ so kó ti kó owó yẹn fún ipe kíni kó lọ rà á but five hundred thousand ló fi rà ó but five eh, six hundred ni wàá fi san ó torí pé at the end of the day ó padà gba six hundred thousand lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àdó lónìí pé social lọ rà á that is company gangan fún ẹ lọ rà á gbà tó dẹ̀ rà á tán wọ́n deliver ẹ̀ fún wọ́n ṣe pọ́n kówó lóhun gangan fún rẹ̀ lọ́wọ́ ní ìgbókè olùfẹ́ mọ́rúwá òkè àkówó fún ẹ lọ́ra mọ́rúwá yẹn five hundred thousand la kó fún ẹ pọ̀jọ́ àbá dá padà ní six hundred thousand la fẹ́ ta fún ẹ ìyẹn ẹnu kò lórí pé rìbá nìyẹn but nísìnyí òkè onídìí mọ́rúwá àwọn abọ́ sí ọjà wọn lọ́ra mọ́rúwá yẹn lórúkọ ara wọn wọn wá transfer fún òun pé gbàù kìíní yìí ó six hundred la fẹ́ ta fún ẹ ọgọ́rọ̀ àwọn afáṣọ pé lè business tó wà jáìsì ni ṣùgbọ́n problem wa ni wípé eléyìí ganan wọ́n wá ní pé kí ni kó san commitment fee na káwọn tó lọ rà wọ́n wá ní kó san twenty percent ti owó yẹn lápèjúwe náà mẹ́ni ẹ wá struggle kó twenty percent ẹ̀ kalẹ̀ lẹ́yìn gbà yẹn ṣe wá lọ rà á ní twenty percent tí wọ́n ní kó kó kalẹ̀ yẹn náà wọn à ní yọ owó yẹn ó ti ní sìn yóò san gbogbo owó rẹ̀ tán so wọn wá dá twenty percent yẹn wọn á dá padà fún ọkàn fẹ́ fi jókòó wà committed ni so that tó bá lọ default along the line tí ó sọ wọn á lè padà lórí kíni n táwọn bá mú ni because wọn lè rà á dé kó ní ẹmọ bínú gbọ́ra wọn ò pé kíní ẹ̀mí nídìí ẹ̀mọ ṣé wọn á ní dandan kó rà á so àwọn afá kan wò kókè iye tí wọ́n lose owó tán fi ra kíní ẹ̀ àti ìgbésọ̀ pé kan yọ̀ ń bi owó tó ti san tẹ́lẹ̀ ṣé point mi clear ṣùgbọ́n owó yẹn gangan fún rẹ̀ ní kò ń ṣe owó tán fẹ́ yọ ń bẹ̀ nípìnlẹ̀ wọ́n kàn fẹ́ jó kíkún ni kò fi show commitment ni so lẹ́yìn ìgbà yẹn náà ẹ̀ ṣe wá lọ kí ni wọ́n á lọ rà á tó bá rà wọ́n á ta fún àmọ́ sanwó nǹkan tí wọ́n ta fún tí a fi sanwó ẹ̀ tán so lẹ́yìn ìgbà yẹn ni wọ́n á dá owó títí ẹ̀ wọ́n á dá padà fún so owó yẹn wọ́n gbà nítorí pé tó bá yọ lọ tó bá lọ misbehave along the line nǹkan àwọn bá ti nǹkọ́ níbi pé kí wọ́n ra nǹkan yẹn ni wọ́n lè yọ so eléyìí àwọn afáàmì náà gba ọgbà ẹ̀ wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó wá sọ pé ìsìn a máa sanwó kinní kan ẹ lọ́dọọdún again ẹ kinní kan ẹ kinní kan a máa sanwó kinní kan yàtọ̀ sí owó tó yẹ kán gbà lọ́wọ́ ẹ̀ gan ìyẹn mọ́jẹ̀mú tí ò bá mu checkpoint mi clear mọ́jẹ̀mú tí ò bá mu òun ni ẹ̀rù nǹkan bẹ́ẹ̀ so ó fara jọ ntí àwọn conventional banks náà ti tí wọ́n ń ṣe so na ẹtí yẹn ti kó sí kó parí ẹ̀ ṣùgbọ́n kó tọrọ àforíjì sọ́dọ̀ ọlọ́run wa. ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn ṣe òun sọ wọn ń dá owó lọ lẹ́ka wọn lọ fi ra ráìsì wọn lè máa máa ta but nígbà tí àwọn bá tajà lọ́wọ́ ẹ̀ àwọn máa ń ni wá nígbà tí ráìsì wọn tẹ́kọ̀ ju iye táwọn ń ra lọ tẹ́lẹ̀ tí àwọn ọmọ owó ṣe ṣẹlẹ̀ bọ́ fifteen fifteen thousand náà ni wọ́n ṣe ń fún àwọn gbèsè lè fi wà nbẹ láti ṣe pé àwọn tó ń ta ráìsì yẹn gbọ̀ngàn owó làwọn kó làwọn ọmọ yẹn tó ń ta tó túmọ̀ sí pé nígbà tí ráìsì wọn ó ṣeé ṣe kí interest yẹn náà ti but fifteen thousand táwọn ń gbà nígbà tí gbà tí ráìsì wọn yẹn náà wọ́n ṣe fún àwọn pé kí ni àlàyé tẹ̀lé ṣe fún wa lọ́lẹ̀. náà irú yẹn ó pọ́sibù kò ṣe pé wọ́n ń ṣe jàǹbá ẹni tí ó kó kalẹ̀ ni ọ̀rẹ́ mi kata sọ fún wa ni tẹ́ bá ń kó kalẹ̀ ẹgbọ́rọ̀ wọn kí ni ẹni tí a jèrè títí in percentage àbí ratio so tí yẹn bá ti wà established ni kò sí issue if there is loss ẹ̀yin náà ṣe tán àti bára faragbá if there is profit wọn gbọ́dọ̀ id kẹ̀kẹ́ fún yín ni so ẹlòmíràn tó ń gbó lọ́rùn yẹn ní ìgbà míì yóò mọ̀ wo pé ṣùgbọ́n òun ṣe òun ṣe gbogbo wàhálà yẹn but wọ́n kọ́ ló lówó so o that decision take fún rẹ you have to consult àwọn tó gbowó lọ́wọ́ wọn nìyí nǹkan báyìí nǹkan báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ so ẹlòmíràn sìn akànfẹ́ bó ṣe pókè kó invite yín sí business kan tó ń bá tó wá invite yín sí business yẹn òun ló á mọ dictate yìí iye tó wà fún yín lónìí jọ́ tó bá fún yín five thousand tẹ̀gbá bẹ́ẹ̀ jọ́ tó bá fún yín ní ten thousand tẹ̀gbá bẹ́ẹ̀ jọ́ tó bá fún ta ní òun ṣe business báyẹn gáràrú wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kán mọ kí ni wà wọn wáyé tó fi fún five thousand lónìí wáyé tó fi jẹ́ ten thousand gbogbo àwọn nǹkan yẹn ni nǹkan tá a gbọ́dọ̀ jẹ́ kí ó clear ni otherwise ni àmọ́ ju àwọn èèyàn ní ọ̀nà èrú ọlọ́mọdé sọ pé wà látàkùn lọ́mọ́ alákùnbẹ́yìn ọkùnrin bọ́ọ̀tẹ̀ ẹ má jẹ owó ara yín láàrin ara yín ní ọ̀nà èrò náà. à ń lè withdraw ẹ̀ tán. dábàá de remaining balance interest ní àwọn àgùn rẹ̀ lẹ́yìn àwọn sábìlì thirty seven interest ó dàpọ̀ àwọn báńkì kan gbà pé kẹ́ withdraw owó yín tán ní GTB ah. so èyí tó pàtàkì jùlọ ọ̀hún ni wípé eh, kéèyàn máa ṣí kéèyàn lè ti wò kókè two thousand tó wà mẹ́yìn bóyá owó tó yẹ kí tí ó jẹ́ èèyàn á ti máa fìyẹn lẹ̀ ipe eléyìí tó wà ń bẹ̀ yìí kò ń ṣe owó ti tèmi ni owó yẹn so tó bá jẹ́ owó kíní so ní ráàyè àwọn àfáà tán gbà pé kíní tán gbà pé a lè fi owó yẹn lẹ̀ fún wọn ni sèyàn àwọn òkúkè eléyìí tó wà ń bẹ̀ yìí kò ń ṣe owó ti tèmi so ṣùgbọ́n interest yẹn ìyẹn ṣàgbọ̀rọ̀ pé òun yọ kò gbọ́dọ̀ jẹ owó yẹn mọ́lẹ́nu so the alaikum. ilé yẹn kò lè ká everybody so ọmọ nílé kan gba form láti participate nínú láti ra ilé wọn rò pé lè ká everybody kí wọn gba form wọn ṣe gba form yẹn ní tẹ́tẹ́ náà but after tó wọn wọn gba form yẹn wọn á ṣe gbé àbí ballot láti mú ẹ̀kú máa ra over a period of time ẹjọ́ àti ṣọ́wọ́ lẹ́tọ̀ọ́ pé wọ́n pàṣẹ fún un. ní so because thirty thousand tí èèyàn one million tó máa show interest nínú kìíní ẹni so ten thousand lọ́nà one million oníyẹ̀wò tí to jẹ́ ni so kò dẹ́ ṣe gbogbo náà ní fẹ́ fún ní ilé ni so ká ní pòkè ẹni bẹ́ẹ̀ tó bá ten thousand yẹn o wọ́n á fi fún ní that is wọ́n tó ṣó pé commitment pé kí ni ó fẹ́ ralé oníyẹn so kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n nísìnyí pé bí àtọ́kùnyàn ta tẹ́tẹ́ náà ni bí lọ́rọ̀ eh, àwọn network tí a ṣàlàyé ni fifty kẹ́kálukú ṣe kí ni kí ó san fún fifty naira hundred naira hundred naira ẹni ẹ̀rẹ́ stand chance àti jẹ one million naira so eléyìí náà bí àtọ́kùnyàn stand chance àti jẹ ilé mi tẹ́ bá san ten thousand so owó yẹn ti pọ̀ jù so tó bá yẹ pé àtọrọ máa gbó lọ́wọ́ ó jẹ́ owó tó jẹ́ bí owó service ètò wọn gbà lọ́wọ́ wa ni ten thousand yẹn ti pọ̀ jù. so the problem is the amount of loan. yes so they don't know how to write down láti charge àwọn ah, ah, ah, èmi ò lè sọ pé báyìí lọ right but what is clear ni pé ten thousand is too much láti lè fi process kìíní pépà àti mímì kan so pépà lásán náà fẹ́ ta èlò náà tẹ fóòmù fóòmù tẹ fẹ́ fi pépà lásán èlò ni sọtọ́lá ní kẹgbà fọ́ọ̀mù yẹn ní ten thousand naira just ordinary paper so yẹn ò lè jẹ́ service eh, eh, charge ó ti kọjá ẹni sọ̀rọ̀ mi pọ̀lì eh, sìkà ní gbókè kẹmà bá fọ́ọ̀mù sí two hundred naira five hundred naira one thousand yẹn ó sì kí ni ó sì ṣe make sense pé òkè torí àwọn òṣètàn gbà síbẹ̀ tí wọ́n bá wọn ṣe àwọn kìíní wọ́n lè yọ ọ́ síra wọn bẹ́ẹ̀ ni but ten ten thousand yẹn ìyẹn ni sunday isaac. ọmọ ògbélé yẹn ò ní kárí ẹ ọ àti tí mò ń sọ náà ni pé owó tí wọ́n gbà owó owó wàhálà tí àwọn èèyàn á ṣe for instance mo fẹ́ yá yín lówó but mi ní káàṣì lọ́wọ́ mo ní láti lọ sí báńkì láti lọ withdraw owó kí n lè kó fún yín sọ́ngbà tí mo fẹ́ lọ withdraw bóyá nísìnyí wọ́n máa já owó lọ́wọ́ mi ní báńkì ẹ́ bóyá máa tún gun ọ̀kadà lọ síbẹ̀ bóyá tó à two hundred naira ta ló máa bí ẹ two hundred naira yẹn àti wọ́n fẹ́ já mi owó yẹn ṣé èmi tí mo fẹ́ yá yín lówó náà ni màá tún bí ẹ rẹ̀ àbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yáwó lè máa bí àbí báńkì ló máa bí ẹ̀ definitely bank ò lè bí ẹ rẹ ìṣẹ́lá kémi bí àbí kẹ́yìn bí ẹ ni tabalẹ̀ mi ni kí n bí ẹ rẹ ni àmì ah, ìyá yẹn ló ń gbà yẹn tí ó tẹ́ fẹ́ yá lọ́wọ́ ní ó ni ṣé ni ẹ kò ń ṣe rìbá torí pé owó tó san yẹn kò ń ṣe mi mo ṣàǹfààní pẹ̀lú ẹ ní rìbá point yẹn clear èmi tí mo yá lóko mo ṣàǹfààní pẹ̀lú ẹ ni owó yẹn ni owó tá a ná nítorí àti jẹ́ kí nǹkan tó nídìí kó jáde ni so eléyìí ni wọ́n pè ní service eh, charge ní ọláwàá a tó bá ṣe pé nǹkan tí wọ́n lọ ń rà nǹkan tí wọn nídìí ni ó ti ń sìn. ọ̀dọ́ ní ìdílé máa ta nínú ìdílé máa ṣe bá ṣe wá ń rà sí ẹ ṣe máa ní ẹ̀tọ́ sí ẹ̀bù yẹn. ẹ tí mo ó kílẹ̀ ṣàkúngbà mi ni mo lè ra indomie but indomie tí mo iye tí mi nídìí o mò ń rà but torí ájì yẹn gangan ohun tájẹ́ ti so tẹ́tẹ́ mọ́ ta torí pé tí mo ń indomie yẹn ni bójúbójú ni bọ̀ tó bá ṣe wípé indomie yẹn náà mo ṣì ń ta náà mo ṣe ń rà mo nídìí ẹ̀ ó ti ń sìn mo ń ta náà náà bá fún mi ní àjù kò affect mi torí pé mo ṣe ń tajà mi lọ náà so kò sí nǹkan tó burú lọ́dọ̀ títí ẹ̀ then lọ́dọ̀ ti ẹni tó ń ta kò gbọ́dọ̀ fi owó kún ọjà yẹn nítorí kékeré ó ti fi ọ̀rọ̀ àjì kún tó náà bá ṣe yẹn nìyí ó invite àwọn èèyàn sí nǹkan haramu ni ṣùgbọ́n lọ́dọ̀ àwa tá a fẹ́ lọ ra agbọ́dọ̀ jẹ́ pé nǹkan tá à ń rà yẹn ìtànídì ni ó ti ń sìn kóòkì ní ìsìn àbí coca-cola wọ́n ní tẹ́ bá ṣí ìgò ọmọ ìdérí ẹ̀ tẹ́ bá ṣí kíní ìdérí bá rí láyọ̀nù ń bẹ̀ ẹ̀ máa jẹ kíní kan báyìí ẹ̀ máa jẹ one million naira èmi dẹ̀ lọ ra kóòkì ó wù mí mu mo wá ṣe mo wá rí láyọ̀nù ń mi ṣé mo lè lọ gba one million yẹn mo lè gbà torí pé kí ni mi ìra kókì nítorí mo fẹ́ jẹ ẹ̀bùn ṣùgbọ́n tí n bá ra kókì nítorí mo fẹ́ jẹ̀bùn tí n bá jẹ̀bùn ó máa ṣe kí ni so tẹ́tẹ́ nìyẹn so kókì náà dẹ̀ kó kájú àdúgbò rẹ̀ kọ̀dẹ̀ gbọ̀rọ̀ fowó kún owó kókì torí pé kí ni torí ẹ̀bùn yẹn tó bá ṣì yẹn òun náà ti ti àwọn èèyàn lọ síbi nǹkan haram lọ́wọ́. last question. Now last question. nípa cooperative ara àwọn cooperative àwọn ọmọdé cooperative professional cooperative bọ̀ wá ó tààrà ti lójú ti ìrìn àfẹ́sí wọn nínú ọ́fíìsì ọ̀gbọ̀n but challenge tó máa ń rí ni pé owó bank charges tí wọ́n tó rán àkáǹtì yẹn wọ́n máa ní pé táwọn bá yọ owó ní inú owó àwọn ọkọ̀ ló máa jùlọ tó wọ́n máa torí àwọn pé àwọn máa fi bóyá tó ẹ̀ tó bá fẹ́ yáwó owó tó bá fẹ́ yáwó ordinary ló máa fún lówó bọ̀dọ̀ wá tún ní emergency pé bóyá ìtàrí níbi owó sí nìkan inú ìyẹn máa ń hard eh, interest tó àrẹ́dọ̀ mi dé wọ́n wá ní tó bá dé ẹ̀dọ̀ mi yẹ gbogbo owó tó bá gbà interest yẹn wọ́n máa wá sáré wọ́n máa calculate ẹ̀ based on iye sí ẹni ẹ bá yà wọ́n máa pín fúnra wọn ní ètò tí wọ́n bá jọ back charge tó mo pé torí bank charges ní ìyẹn wà òkè ṣùgbọ́n pé kùmà ẹ̀ tún ṣé a lè mọ yára lówó èlé káwa ní àwọn náà látún pín padà so kò wá òkè. ìjọba ìjọba ìjọba bank charges ẹ̀ lù wá fix so tẹ́wá tó fẹ́ introduce yìí. kan fix ẹ̀ kan ṣe ní dèdè tí báńkì gbà wọ́n máa ń gbà mí tó bá owó yẹn wà fún ìgbésí bá wọn ayọ̀ nípẹ̀ lórí iye iṣẹ́ kan bá rí. ẹ̀wọ̀n náà ni wọ́n ìyẹn náà ni wọ́n fi ṣe ni wọ́n ti mọ iye tí báǹkì máa gbà àbí so yẹn náà máa calculate ni wọ́n fi yọ á jẹ́ pé nǹkan àwọn gángan fúnra wọn ò benefit anything bẹ́ẹ̀ wọn ò benefit anything bẹ́ẹ̀. now uh, to the last question. okay. Mẹ́ta fi fa àwọn ọmọ jáde. Okay. Okay ṣé pos àbí. pos lọ sí. ìṣòro ìṣòro one thousand ṣàtúnyí bag máa ṣá máa ṣá yìí bá tó ní pos náà charge. wọ́n máa charge ẹ̀ tó ló ń charge ìdẹ́wọ̀n ò yẹ bóyá wọ́n lè fún cash wọ́n á gbà wọ́n lò ní cash lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe life insurance. life life insurance, kò kò okay, as àsìn rìbá ni torí pé tá a bá sọ yìí pé a assure life wa nísìn ó ti ń sìn ó túmọ̀ sí pé màá máa san premiums díẹ̀díẹ̀ máa san premiums díẹ̀díẹ̀ pé tí n bá kú láàrin twenty years lápèjúwe. Like ó ti ń sin àwọn ọmọ mi ni ẹ máa bá mi tọ́jú wọn ẹ máa ṣe báyìí fún wọn ẹ máa ṣe báyìí fún wọn so tí n bá kú láàrin twenty years yẹn ni gbogbo premiums mo sọ yẹn ṣe kí ni ó ti lọ nìyẹn ayẹ́wẹ̀kọ́ so tí ọlọ́mọba rẹ̀ ní kí n jáde láyé ni ó ti di kíní lọ́rùn ti tiwọn láti lè fi ṣe nǹkan kan ṣe so kíní ẹ̀ ni ó ní tẹ̀tẹ̀ nínú àkọ́kọ́ nìyẹn ẹ̀nà àfọ́ àgbàpọ̀ tún ní rìbá torí pé ìkan ló máa ṣẹlẹ̀ nu méjèèjì ìsídà kí n kú before time ta sọ yẹn ni pẹpẹ ni àwọn náà máa lose torí pé wọn ti gba premiums tí ó tó nǹkan tán lè fi ṣàánú àwọn ọmọ mi àbí kó ṣe pé mi ìkú ní àsìkò yẹn that is mi ìkú dásìkò yẹn ni ó túmọ̀ sí pé owó tèmi san ló lọ so tẹ́tẹ́ ni then àwọn afa gba pé òun tún ní kíni rìbá nínú ẹ̀ńdàtì wípé kíni ẹ̀ ń san iye owó tẹ́ ẹ fẹ́ fi gba èyí tó pọ̀ jù tó sọ̀rọ̀ ń nísìnyí yẹn san ten thousand ó dẹ̀ fẹ́ fi gba two hundred thousand so àwọn mi gba pé kí ni ó ní rìbá nínú so wallahu alam náà títí ó ní pos ní so ẹni tí ó ní pos òun fi ń ṣe kíni tí owó yẹn tó yẹ pé nǹkan tán charge is a uh, eh, eh, specific amount ni kò ń ṣe pé bówó ẹ bá ṣe ń pọ̀ sí òun ló ta máa charge ń pọ̀ sí so Hmm? ní every fifty thousand every one thousand eh, tó bá ti di pé ó ń di báyìí ní àsìmù òwò àpàmì síbò nìyẹn. tẹ̀gbẹ́tẹ̀ ni ẹ bá tó bá ra ten thousand owó rẹ̀ ti di five hundred nìyẹn. tó bá ra ọjà one thousand ẹni tó ní pos máa san owó kó san one thousand fifty torí pé pos máa ń san two thousand ẹni tó ní pos máa san kó san two thousand one torí pé owó kó lè bá gba owó tiẹ̀ padà. wà á pẹ̀lú sílò torí pé n tó ń yọ ẹ̀ ń sìn ó ti ṣe níbi percentage ìtàgé náà mo kò bá jẹ báńkì ló ń ṣe gbogbo àwọn ṣe owó tó máa já kò gbọ́rọ̀ ju fún irú níṣẹ́ ẹni tí n tó ń ṣe ń sìn ní pókè mo lo Eh, kí ló pẹ́ mo lo káàdì mi láti n tí mo sọ fún wọn ni pé kàn yá mi ní owó nísìnyí èmi ní owó ní GT mo lè lo POS UBA àbí so tán bá ti bọ̀ n tí mo sọ fún UBA ni pé kí ni kí wọ́n lọ gba káwọn yá mi ní owó lọ́dọ̀ títí wọn tọ́lọ̀ pàpà lọ́dọ̀ ọwọ́ sọ pé tàn bá yá mi lówó yẹn o iye báyìí làwọn á gbà náà tó wá ṣe yí pé n tán gbà owó yí pé maṣíìnì wọn gbé maṣíìnì wọn kalẹ̀ nìkan náà gbà bá a láìfù ṣùgbọ́n iye tó fẹ́ gbà yẹn kò gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tí àmọ́ ẹ̀hẹ́ ó di pé lónìí bówó tí mo bá ṣe gbà bá ṣe tó òun náà fi mọ́ ṣùgbọ́n ẹ̀kan náà ni mo ṣe kínní yẹn so machine wọ̀nyí ẹ̀kan náà mo lò mi ìlò lẹ́ẹ̀mẹ́ta mi ìlò lẹ́ẹ̀mẹ́rin so owó ẹ̀kan náà lo ẹ̀kan gbà lọ́wọ́ mi but this one wọ́n ń determine iye táwọn gbàgbọ́ mi pẹ̀lú volume owó tí mo yá so ìyẹn ni àti fẹ́ justify ẹ̀ pé owó irinṣẹ́ ó ṣòro so rìbá wa wá pé èyí tó ṣe justify lówó irinṣẹ́ òun ni pé wọ́n gbé machine yẹn kalẹ̀ ká lò lẹ́ẹ̀kan náà mo dẹ̀ lò lẹ́ẹ̀kan náà ó ti ń sìn ìyẹn ṣe justify mi bọ̀ká ní pé ní sì kíní yẹn mo lọ ọ̀dọ̀ gtb ni gtb mo lówó lọ́dọ̀ gtb káàdì mi debit card tó wà lọ́dọ̀ mo lówó lọ́dọ̀ wọn ni tí gtb bá rìlíìsì owó fún mi ni tó ṣe pé pos tí mo lò gtb náà ló ní mo rẹ̀ ló káàdì gtb tó bá rìlíìsì owó sán yá mi lówó ni owó mi náà ni so táwọn bá sọ wípé kíní táwọn fẹ́ gbé kalẹ̀ yìí o tó bá gbowó tó pọ̀ o àwọn máa gbowó tí ó pọ̀ tó bá gba one thousand naira àwọn á gba fifteen naira tó bá gba two thousand naira àwọn á gba hundred naira ṣé rìbá nìyẹn a lè pe tí wọ́n rìbá tó yẹ pé wọ́n yá mi lówó àmọ́ yá mi lówó ni ẹ̀ dáhùn ṣé yá mi lówó wọ́n yá mi lówó owó mi tó wà lọ́dọ̀ wọn náà ni ṣùgbọ́n sì irinṣẹ́ tí wọ́n tí mo lò ní wọ́n fẹ́ gbowó tó pọ̀ lórí pàwọn bá mi mi ìdẹ̀ ní nǹkan tí mo lè sọ pé rìbá ni unlike kó ṣe pé third party ló ní kíní ẹ third party mi ìlówó lọ́dọ̀ títí wọn ṣe point mi clear so mo fẹ́ lò wọ́n pé káwọn yá mi lówó kan lọ gbà lọ́dọ̀ kìnìso títún wọn yẹn àti àti explain yẹn pé kò ń ṣe rìbá ìyẹn ò lè possible àfi tí wọn bá gba owó ẹ̀ kan náà ló pé òkè flat rate ni wọ́n ń gbà lórí onítúwọ̀n ní kó sì tún rìbá but ẹni tó ṣe pé owó mi ń bẹ lọ́wọ́ ẹ̀ tóun ò bá gba flat rate lọ́wọ́ mi tí ó ó dẹ̀ jẹ́ pé owó tó wà ní wìdí kìíní mi ì lè sọ pé tiwọn rìbá ni ṣe pẹ́ǹtì ẹ̀ clear so wallahu alam so irú àwọn kọ́mọ́ yà máa wà níbi àwọn nǹkan mi irú bank guarantee lápẹjú èsìn wọn á ní kó mú bank guarantee àwọn táǹṣe òwò àmà mi lé ipò kìta ló máa báǹkì wo ló máa dó fún ẹ so tó bá lówó báǹkì tí ó ń dó fún ẹ tí báǹkì tó ń dó fún ẹ dẹ̀ sọ pé kí ni òun á gba ibáyìí báyìí láì fi bọ́ tó bá lówó ń bẹ́ẹ̀ tó ṣe pé báǹkì yẹn á dúró fún ẹ ìtumọ̀ ẹni pé báǹkì yẹn lówó ni tàtí tó o bá rí owó yẹn san tí báǹkì bá máa ṣe kíni tó a máa san owó yẹn on your behalf owó tó ń gbà yẹn ní owó kíni owó ipe wọn yẹ ẹ lówó ni àfi tó bá ṣe pé owó tó máa gbà kò ní wáyé percentage ipe iye báyìí ni iye báyìí ni kíní ni so ìyẹn la lè sọ pé a fẹ́ sọ wípé owó iṣẹ́ tán ṣe so owó iṣẹ́ tán ṣe nǹkan tán ní láti wà kíá fún pẹ̀lú so kọ́mọ̀ yìí pé àmọ́ àlá owó mi tí wọ́n tó dẹ̀ ti ju owó iṣẹ́ tán ṣe lọ tabarẹ́ aláwọ̀ ẹ̀ ní kí ni rìbá ti ó ti ṣí ẹnu lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́dì àkànwọ́nà wo ni a lè fẹ́ fi sọ wípé kí ni yóò ń ṣe rìbá so táwọn sọ pé kò ń ṣe rìbá ó gbọ́dọ̀ jẹ́ pé dédé iye nǹkan tí wọ́n ná òun náà ni tí a sọ wípé òun ni eh, charges آه، سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الحمد لله إن شاء الله أفر عين دعوة أصحاب الله